Mm-hmm. àjọkú lèrè ìfẹ́ wa àjọlò. Ah! Ah! skyscraper dey construct fún Johnson sanigo. you should just let me be. it will collapse. you again? what do you want? tẹ́tí ọmọ ìkọ̀ọ̀kan lọmọ wọ̀ yọ. see we don't belong to the same world. fi mí sílẹ̀ má lọ síbi tó ti wá kí mi náà wà láyé mi. òní bọ́m̀bẹ̀. massage. I was massaging her. It's, a side hustle for me now. No, no, no, sọ fún me kí ló baby baby ṣe mọ̀ pé wọ́n ti padà award mi ní contract yẹn. what they did. <laughs> yes o oh, fún thank you jesus. oh, yeah. Ọlámi, more is coming. Ami. <sighs> Congratulations to us. What's your dear? More to come, my darling. Amen. Uh-huh. Hmm. So.

<laughs> ọmọ wàá máa bọ́ọ̀l wàá máa bọ́ọ̀l kí ni kankan ṣe ọ àkọ́kọ́ change mọ́tò ìyàwó mi wàá surprise ẹ̀ ṣé kò gbọ́ ṣá. ọ̀rọ̀ mi dánwò rẹ̀ eléyìí gbà mí ó gbà mí ó gbà mí má jẹ́ káyé fi mi ṣẹlẹ́yà

Ake. Ake. Oh. Daddy, good morning. Ah. <sighs> She had rest for night. Ah. Oh, Daddy, I slept like a baby. Or oh, anything. <laughs> ah. Oma, Oma, sleep like a baby ni. Ẹni tí bo she ṣe wọlé lánàá. ma ti mọ̀ pé ó You know what, Ake? Ṣorí nílé ayé yìí ilé ayé kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ó dẹ̀ gùn gan-an kò sẹ́dà tó máa ń rìn tán àmọ́ ìwọ̀nba tí ọlọ́run bá kádàrá yàn láti rìn èèyàn máa wà kẹ́fù ni kí ni géèmù tó rí nínú pé kó o mu ọtí bíi fish bíi ẹja bíi ìgbà tí ẹja mú mi it's not right it's not good èmi ò ní kó má mutí o kì í ṣe ọtí nìkan kò sí nǹkan téèyàn ń ṣe láyé yìí oúnjẹ ni o omi ni o anything téèyàn ò bá ti ṣe moderately tó bá ti pọ̀ jù kò dáa. Hmm? So please, I'm pleading with you. Ọmọ mi ní èmi ò dẹ̀ lè ṣe é lọ́nà at all times. Ìwọ̀nba ìwọ̀nba ìwọ̀nba lọ tí o. I promise daddy, I'm máa change. Promise. Mo máa better. Tó bá dẹ̀ jẹ́ wípé àwọn ọ̀rẹ́ kan ló ń bá rìn torí wípé bí wọ́n ṣe ń ṣe o fẹ́ wọ́n fẹ́ máa tì ẹ́ sí wípé kò mu ju tí o fi pé o moderate fún ẹ lọ then caution yourself you can always excuse yourself from any friend tó bá rí i pé ah o ti ṣe wọn bá tiẹ̀ ẹ má bínú dáàdi ṣe rí ìgbà mi bá ẹ̀mí àtàwọn ọ̀rẹ́ mi àkànmá fẹ́ ṣeré pa ẹ̀mọ ọ̀ka cash phone ọ̀dọ́ àwọn náà máa yẹ kí n mú jù bá mi ó but ẹ̀mọ guys. ètò yẹ kó mọ limit rẹ. mo promise ma change i will just. promise. promise. èpo tún pàdé. right. ẹ ṣe gan dáàdi. ó dàbí ah. pé o lo ní appointment. oh yes ẹni rán mi létí àmọ́ mo zọ ní létí. tí mi bá wá jẹun. <laughs> thank you daddy. Oh àkúrà bẹ́ẹ̀ wẹ́ẹ́ bá ṣe rí. no onísùúrù sórí gbogbo ohun tó ń sọ yẹn um, tó bá máa fi di nǹkan bíi twelve èmi náà máa dọ́fíìsì mm, kò pẹ́ tí mo jí and eh, mi ò tiẹ̀ tí freshen up tí bá dọ́fíìsì à discuss gbogbo yẹn. Uh, all right, no problem. Daddy. Mm, it's okay. I'll talk to you later. Rishi. How do I look? Oh, how are you, son? Fine, sir. Okay, you tell fẹ́ máa lọ sí appointment to sir. Daddy. Ṣé mo okay? I eh, bet it depends on the type of appointment. To buy jẹ́ pé casual appointment, yeah, okay. Just casual. Ìmọ̀ta ọ̀rẹ́ mi àkànfẹ́ lọ rí èèyàn kan àdẹ̀ní pẹ́ńbẹ́. It's okay. To buy jẹ́ no problem. Yeah. Bet, àgbàgbé nǹkan tí mo bẹ̀ sọ. So àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ ó máa ń tètè dé it's for your own good. oyinbi daddy i promise. promise i won't drink and i will drive safe. promise. promise. or oh, better. all right daddy. all right. have a nice day. go take care of yourself right, you too. bye son. Mm, ọjọ́ orí ọjọ́ Mọ́mi, mm-hmm. mo fẹ́ ra nǹkan ní supermarket tó wà down the street. Mm-hmm. Don't miss me. What? Eh, What? What? What? What? mi wá mi. Ibo ló sọ pé òun? Mo ń lọ sí supermarket tó wà down the street. Hmm? Dressed like this. Ṣé bó bó bó ṣe fẹ́ lọ ra nǹkan mẹ́yìn? Dressed like this. mú mi kí ló ṣe nǹkan tí mo mọ. èmi ló ní mo máa sọ fún ẹ pé tó bá ti ń jáde àbí tó bá fẹ́ lọ sí street o ò lè máa dress o ò lè máa múra bó ṣe múra fine ó wà òkè tó bá wọlé nínú ilé o ò lè bọ́ síta ẹnu géètì o ò lè jáde kó máa múra báyìí ìhò olówó yìí náà. mú mi ò sí ní o nǹkan tó wà in vogue ni mò ń wọ ṣé ẹ fi pé ayé ìgbà tí yín nìsín ni kò sí nǹkan tó wrong nínú nǹkan tí mo wọ yìí náà. kò sí nǹkan tó wrong kí gbogbo ayé máa rí bó bá rẹ̀ ṣe rí ṣé òun mọ̀ kó dangerous ni ṣé wò mọ̀ wípé tó bá múra bó ṣe múra yìí tó ń lọ kiri street àwọn young young guys ẹ wọn mọ máa hábọ idea tí ò tí ò tí ò tí ò pure wọn kàn máa gbé ni wọn máa wò pé ewu gbogbo ara gẹ́ọ̀ yìí ló láàárín ìwọ olùṣe múra ló ń fà òun máa jẹ́ kó máa rí gbogbo nǹkan bẹ́ẹ̀. mú mi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ah. èmi àti wọn ò sí nínú the same calibre náà ẹ wò mí náà ẹ wò wọn náà. kúrẹ́ ah, kékeré ṣe pé mi ni mo bí ẹni màá ní bóyá ò ní sense for real bó o dẹ̀ ní o o ní brain o o smart o wà intelligent bó o kì í lọ brain ẹ rárá for real o ò mú lò rárá because o bá mú lò rí wàá lè ṣé o kì í wo movies ni ṣé o kì í rí rí ayé ok o kì í o wà o wà lórí social media àbó o gbọ́ pé ayé ti change ìwọ mọ̀ pé àwọn èèyàn ò need wọn ò tiẹ̀ need láti wà caliber ẹ̀ they will just start thinking of horrible things horrible things náà máa máa rò mi mi lọ sójú títì mò lọ down the street down the street ṣé kò sáwọn kò sáwọn boys ládùúgbò ni. inú estate la wà náà. estate tó ṣó sọ pé àwọn àwọn àwọn àwọn young boys o wọn wà ládùúgbò àwọn ẹ eh, ẹ eh, má ló máa jẹ́ kí nǹkan máa wà nínú mind àwọn boys yìí ọlọ́mọ ẹ̀kọ́ kidnap ẹ̀ káwá pé kidnap ẹ̀ gan ọlọ́mọ ẹ̀kọ́ lọ ṣe nǹkan míì tí ó yẹ kan ọlọ́run yẹ káwa rogun rape my friend go inside and change. ẹ wo ṣé kí n lọ wọ nǹkan tí mo wọ̀ lánàá because kò sí nǹkan tó wrong kò tiẹ̀ bad rárá. àríkè ọkọ mi ò lè wọ nǹkan tó wọ̀ lánàá torí yẹn tún worse adé kò wọlé kò lọ wọ aṣọ tó máa cover kó tiẹ̀ ó kéde bì kó tiẹ̀ dé bì lọ wo tó máa dé bì sí ẹ má lọ bá ẹ má lọ sí títì bá bọ́ síbi kó lọ wọ change jàre bàjẹ́ ṣé torí mo bẹ̀ wá. Ah! Ah! Ah! kí ni máa ṣe sọ́ọ̀ ọmọ yìí báyìí kó ì má lọ tiẹ̀ mọ́ máa gbé lọ sí station tí máa lọ tiẹ̀ mọ́ lé ní ọ̀rọ̀ ẹ ti gé mi. ní àdúgbò láìsí ìrọ̀rọ̀ tó wà lẹ́yìn yìí wọ́n ní pé ọmọ àlèyàn ló máa rí ní sínú ọmọ àlèyàn náà dẹ̀ ni wọ́n máa bẹ̀ tí ò ní gbà this girl don dey beg you since now True to yeah. And besides, your matter with that matter no be today, and you know that one for sure. You understand? Ah, see them at the bell. Nípa wà ń bẹ time yẹn privilege lásán ni. True to yeah. So based on base, mistakes are made for humans to make. Besides, a Ọlọ́run dá mistake fáwọn èèyàn Latin make ṣe ti yẹ so eléyìí ti wáyé báyẹn at the end of the day once people make mistake it's your ability to be able to condole other people ló determine if the relationship is gonna forge ahead or not ṣáà wò kí n ṣẹra wa ni ṣáà kí phone phone o lè understand. ọmọ it's bójú mi jẹ gan ọmọ ìbójú mi jẹ gan náà. ọ̀gá mo understand ẹgbẹ́ ṣọ́ndẹ̀. Sorry, o um, ti ṣẹlẹ̀ o ti ṣẹlẹ̀ o kò kọ́ ṣe sí mi just slide lẹ́kọ̀ọ́ lọ We're not fọkọ̀ kù èmi fọkàn tiẹ̀. ẹjọ ẹ má bínú ẹ bá mi bẹ mo pé inú ẹ lè inú ẹkún tètè rọ. yọrọ make it slide now but that don go make it slide. wọn náà sunwọ̀n náà go. Ah. ẹ bá mi bẹ dada ẹ mọ pé inú ẹ. sunwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wá wá wá ah. ó mọ ọkọ tó máa ń láì lọ́ọ̀fì gúnlẹ̀ lọ́ọ̀fì gúnlẹ̀ jìkà gbé lọ́ọ̀gbé lọ́ọ̀fì gúnlẹ̀ jìkà àti orí kó ti rẹ̀ gúnlẹ̀ jìkà gúso gúso orí kó ti rẹ̀ gúso gúso gúso ẹ̀ ẹ̀ àwòrán ti rẹ̀ rí big Because I want four down. Uncle Abby, I'm not being sure what. What's she doing? Àríkẹ́, o ò sọ̀rọ̀ ni. Síkìnì. O ò rówó tí mo sẹ́ǹtì ẹ̀. a èló lẹ sẹ́ǹtì mi tẹ́ǹsọ pé mi ò sọ̀rọ̀. Ha! Ah, ah. Ó dẹ́ kéèyàn máa ṣoore kó máa jókòó tì o. Ah! àríkẹ́ ní sùúrù ní sùúrù kí ló ṣèwọ náà tí ẹ̀gbọ́n yẹn sẹ́ndì nǹkan sí ẹ kó òde àkànlẹ́ẹ̀jẹ ẹ kó jẹ́ kọ́bọ̀ ló fún ẹ ó yẹ kó appreciate ẹ wáyé tí yóò máa fún ẹ ní nǹkan tó ní àkànlẹ́ẹ̀jẹ nígbà tó kì í ṣàbára mórí jẹ ṣé o mọ reason téèyàn ṣe máa ń dúpẹ́ tó bá ṣe orí fún yàn kéèyàn yẹn bá lè ṣe mí tí ò bá ṣe fún ẹ mọ́ sí olùtú ti máa rí mi òun ló ṣe yẹ kó o dúpẹ́ ó ti gbọ́ ó yá ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ ṣe ẹ má bínú ẹ wò mọ́ mi torí ni mo ṣe sọ pé wọ́n ṣe o. ẹ pẹ̀lẹ́ bàbá ní kó má bínú. mọ́ mi ẹ ti bàríkẹ́ jẹ́ o wo torí ọlọ́run kọ́kọ́ gbé ti ẹ̀yìn ẹ̀sẹ̀ gbé kan náà ọkọ ẹ̀ ń kọ́ ó wà. ọ̀rọ̀ tọlọ́mọdé yìí bó lè wá ṣe dé. mọ́mi àti lọ sọ́sìpítù wọ́n ló wà òkè èmi náà dẹ̀ wà òkè ó àwa méjèèjì jọ ń wojú ọlọ́run. fọkàn ẹ balẹ̀ ọlọ́run máa ṣe é ṣebí bíbélì mi bí wo ọmọ náà ti di dandan kó bí tiẹ̀ ọmọ máa dé lágbára ọlọ́run. ah èmi náà máa gbọ́ ọmọ ọmọ tèmi ó ti di dandan ó fọkàn ẹ balẹ̀ jàre ọmọ ń bọ̀ ah, kí la tún rí gbọ́ wọ́n tún dé. oúnjẹ ti rẹ́ẹ̀dì ṣe ti ṣe tán. báyìí ókè mà kí lẹ ṣe. rice àti stew ni mo ṣe ṣé ó ní nǹkan mi tẹ́ ti fẹ́ jẹ ni. Ah, èmi ò ń jẹ rice lásán o ṣé dòdò wà. Oh, dòdò <laughs> mọ́mí ẹ̀ sọ fún wọn ẹ rí rice and stew ẹ̀ dúpẹ́. ọ̀tọ́ mm, jẹ ni kí ni jẹ́ ká yìn kú iṣẹ́ iṣẹ́ ló ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ọkọ mi kú iṣẹ́ àtàrò ah. ó jẹ́jẹ́ ìtòlólú ti rẹ́dì <laughs> ó jẹ́jẹ́ bẹ́ẹ̀. ẹ bá wa ṣàbọ̀ ẹ̀ mà <laughs> ọ̀gá wa. àríkẹ́ ò ṣe ẹ ṣe jọba wa set jọba wa set tẹ gbé wá sí dáínì. Ah, màámi èmi kọ́. ọ̀dà mo ti dákẹ́. èmi kọ́ bó ṣe sọ. ọba tí wọn náà wọn ti lọ sí sùkúl ìwọ náà ṣe ń ṣe láìpẹ́. èmi kọ́. ọ̀dà ẹjọ bára yín bẹ̀. èmi kọ́. orí ọjọ́ orí. Oh mo Oh ah, pẹ́sẹ̀ Oh ṣá Oh ọmọ Oh ṣe Oh táwọn Oh wa Oh Hope Oh say Oh dey Oh o. Oh but Oh this Oh Ah, Baba, you dey clone website. Logo wọn colour ló yàtọ̀. Na you see what they see for here. So make I change am to black. Yeah, na the original logo na lemon like this one na green. Na. Yeah. Alpha, check your account now. My Google account. Your bank account. <laughs> yeah, your bank account now. Ọ̀gá wọn mí mi ṣeré jàre bank account. Bank account is wow. Wa, ṣé o ń jẹ mí lówó ni? For the weekend now. Chichonti. Oh my, I said drop again. Chichonti. Chichonti. Don't drop. Ṣiṣẹ́ gbowó. Ṣiṣẹ́ gbowó. Èèyàn ló ń náwó. Ah. Ọlọ́run ló lówó. Eh. Ṣiṣẹ́ gbowó. Ṣiṣẹ́ gbowó. Èèyàn ló ń náwó. Ọlọ́run ló lówó. Ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. Akin ló lówó. Àwọn làbẹ̀ náwó. Yé yé yé yé yé yé yé yé dẹ̀ sọ pé wọ́n ló rán owó ilé yìí lọ. èmi ni mo rán ilé yìí ṣe àmọ́ aláìṣẹ́ gan. aṣọ ifá sífá gẹ̀ uh. aṣọ ifá ẹ̀ ó dé zip lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ bá wọn ṣe rí nìyẹn. Mm-hmm. Ah. ṣe máa wà nìyẹn. ayọ̀ o lè máa wọṣọ báyìí náà gbogbo èyí ló sílẹ̀ jẹ̀wò jẹ̀wò jẹ̀wò ọ̀hún ló dàbí bàtà aṣọ fàyà mọ́yọ̀ lọ́wọ́. ó aṣọ tó wọ̀n sí lélẹ́yìn. fún kò sí nǹkan tó ń ṣe. aṣọ ifá ẹ̀ ká má purọ́ ó wá mọ̀ nǹkan tó máa ṣe sórí ẹ̀yìn yẹn wà wá lọ rán pa wà fi zíìpù sí. mọ́mí bó ṣe ń ràn nìyẹn. bẹ́ẹ̀ni sọ̀hún ṣé wọ́n lè wọ́ọ́lú ẹ̀. mọ́mí aṣọ tó ń trend. akọ́nà mi náà kọ́ mọ́ mi má bàa yí ọmọ mi gẹ́gẹ́ rẹ aṣọ tó ń trend ìrọkúrò ló wá rán wa. mọ́mí aṣọ yìí wà òkè. ó ṣe tó ìwọ sọ pé wọ́n fẹ́ ránṣọ fún mi ṣé bóyá ọ̀dà orí àdìfọ́ máa rán fún mi yóò lè ránṣọ mi lájẹ́ ó lè mi o ó lè bá wọ̀ owó ó máa rán kúrò fọmọ tèmi sísá yẹn ṣe rí ni èmi dẹni mo pík ah, nǹkan mi fúnra mi. tó bá tó bá yẹ kó má wá pík aṣọ ó wọ kó má wọ kú wọ lọ́wọ́ fi ṣiyẹ́ yìí. ẹni kó dọ́rùn ni ó dá àpò ẹ̀gún. tí gbogbo ẹ̀yìn wá sí sílẹ̀ wo má má bá mi sọ o. fún mi máa láì ọ̀ lè wọ́ ọ̀ lè wọ́ ọ̀ lè wọ́ ọ̀ lè wọ́ ọ̀ lè wọ́ ọ̀ lè wọ́ ọ̀ lè wọ́. àmú mi. Ah, ẹ máa máa rọrùn kúrò orí tẹ́lọ̀ lẹ́nu pẹ́rẹ́ ẹ dìsáínà rọ ẹ máa dìsáínì rọ gbogbo ìyá màmá sílẹ̀ mummy aṣọ yẹn wà òkè mà. aṣọ má sọ fún mi pé aṣọ yẹn wà òkè mo ní kó má rọrùn ẹ fọmọ mi. kí ló ní tí òkú máa rí òkè. mummy aṣọ tó wọ̀n sí lélẹ̀. má ní wọ́n dẹ̀ wọ́n lọ ìwọ́dẹ̀ tó aṣọ tó wọ̀n sí ni aṣọ tó wọ̀n sí. ha mummy ah. I'm say pick pick. mímú mo gbé kíni máa wà náà yín like kí n máa pẹ́ Oh my God ẹyin kò tó máa baby babe. Hola me. fara ẹ hmm? just calm down. i'm calming down. right ìgbà don't ń pè wọ́n tó gbé call it's simple Only ó lè okay. Phone okay fóònù wọn or sí wọn lọ fi gbé call. Oh, hola me. no no Don't bá rí wọn máa pè é Don't tó bá rí miss call wọn dẹ̀ máa pè é padà so why are you working yourself up Because we're about to bá wọn very very important. But dẹ̀ sọ pé kò ní tó bá rí oh. call ẹ she will return it. Oh. Let me try, let me try once. Kí ló tó ní gbé kọ́ wọn bó lọ́n fi fóònù sí? Ó dáa, nígbà yẹn pé àbúrò ẹ̀ bóyá yẹn á gbé kọ́ á dẹ̀ lọ gbé kọ́ fóònù fún wọn. Ọlámi, àríkẹ́, ó lè ṣe bíi pé ma àríkẹ́, <laughs> àríkẹ́, ìyẹn ò lè sílé. Ẹni ni ah. ìfẹ́ kó máa bọ́dà rẹ̀. Don't worry, she will pick, just Mommy, pick. Babe, What's o ti tán? Bí wọ́n pick gan ọlá mi, ó ń jẹ́ káyà mi What's wrong with her? For, for what is that? She o fi pick her now? Wọ́n wà okay. Fóònù jìnnà sí wọn, ṣó ti gbọ́? mú mi máa ṣe bí arúgbó tó ti dá arúgbó gan báyìí. alájọ. that me, I don't want and I'm used to spending money. Oya kíá kíá make you the. Ah, ọjọ́ orí, ọjọ́ Hey, will you stop there? Kí ló ń ṣe ẹ́? O mọ tí ni. Jọ́ tiẹ̀ sọ fún mi. Kí láǹfààní orógbó ta pa tí kò láwẹ̀? làbá tún ní pé òkè kàfi igi ẹ̀ dáná wọ́n tún wá sọ pé ṣọ̀gbọ́n máa bínú sọ fún mi torí ọkọ̀ jókòó síbí ò ń jẹun sí lórí ò ń mú gbogbo ẹ̀ ò ń wo tv kí ló ṣe é kí ni usefulness ẹ nílé yìí sọ fún mi. mi wọlé wọn ní gọ́ọ̀ tó fẹ́ wá kí mi for what congratulation kò bímọ àbò àbò rọmọbí ṣó bímọ fún mi àbò àbò plan láti bímọ fún mi now listen to me tó tó tó bá ṣọ́ra lẹ́yìn tí ẹntì bàrà. máa fi gbàgbọ́ mi dán mi wò I know I have faith but this is too much for me to bear. ohun tó ń gbomi jẹ lójú mi bàbá sọ dẹ̀rín fún mi o. kémi má dàbí ejò Yeah, babe. Wale, wale, ah, wale, wale. Yeah, uh, so, Joko, feel at home. <laughs> yeah. Holla Yeah, babe. As you can see, she's a woman. Uh, Alejomini. Okay. Can I see you for one minute? Okay. One minute, Kabur. Yeah, uh, Joe, excuse me, I uh, confess, sorry, sir. Okay. Right. But me, am I like, am I gossip? Okay. Only it's a great topic, me, Jade. Oh, right, I'll be back. Okay. Right? <laughs> I go for gossip there. Okay. ọ̀rọ̀ mi dánwò rẹ̀ Elédùà gbà mí ó gbà mí ó gbà mí. má jẹ́ káyé fi mi ṣẹlẹ́yà o tó bá dá sọ̀rọ̀ mi níbo ni tèmi ajá sí o. ṣàánú ṣàánú o ṣàánú ẹlẹ́dàá. My majority. What is Pẹ̀lẹ́. What's the time? Uh, yeah, it's, it's almost twelve. But mi ò mọ̀ kó ti sùn lọ. Yeah, I'm sorry. But babe, <coughs> mo sọ fún mi No, me. ò. Uh, yes, no, no, no, <laughs> no problem. Kò sí problem rárá. Eh, mo ti settle gbogbo boy right That's just so as àti conclude no wahala at all. as in i don't get. ẹ o ti ẹ o ní o need get the only thing tí mo try that to fún ẹ pé mo fẹ́ kó wá sínú visitors room kó lè relax dáadáa. am i safe. Uh, uh, very safe mo wà pẹ̀lú ẹ. Hmm? Right. Yeah. <laughs> ah! Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Hmm? Hug me now. yeah. Are you sure I'm safe? Trust me. Why are you whispering? Amy will whisper. Oh gosh, let me try my. What? But kí ló dé tọkọ ẹ máa ń gbé obìnrin matrimonial home Sincerely, it is not proper wọn ò lè imagine ni kó gbé obìnrin mi wá sí my own ah matrimonial bed. he's not a responsible husband. ó wá mọ̀ọ́kọ́ tó fọ́ ni jù ní pé i could not do anything mi lè ṣe anything sí mo kàn wò ó ràn ni. Hmm. I won't lie to you. I am fed up. Ó ti sú mi. It's okay, my dear. Don't be fed up, okay? Be strong. The Lord is your strength. Tigbo, ah, I'll be fine. I'll be fine. All right, sweetie. Thank you so much. So, how are you? How mom and co? We thank God. We're all doing good. Just, just take it easy, okay? I'll talk to you later. Má fi gbàgbọ́ mi dán mi wò jù. I know I have faith, <laughs> but this ah, is too much for me to bear. Ohun tó ń me jẹ́ me, mi, bàbá sọ dẹ̀rín fún mi o. kémi má dàbí ejò tó kọjá lórí àpáta. ó yẹ ṣe sùúrù ṣe sùúrù ìwọ ọmọ yìí. màámi sùúrù kí ni ẹ fẹ́ kí n ṣe náà sùúrù kí ni ẹ fẹ́ kí n ṣe ṣàbíamọ ni yín ṣàbíamọ ni yín màámi tí mo wà nílé ọkọ ẹ ti ẹ mẹ́kẹ́ ní ìgbìyànjú kankan láti jáde fún mi gbogbo nǹkan tẹ́ máa sọ fún mi láyé yìí ni pé ọlọ́run á ṣe ṣe sùúrù ọkọ mi ṣe sùúrù ọkọ mi ṣe sùúrù lọ́dún mélòó máa mi. gbogbo ìgbìyànjú tó ń sọ yìí náà tọ́lọ́wọ̀n bá ṣàmìsì kò lè ṣiṣẹ́. ẹ̀ẹ́ so tọ́lọ́wọ̀n bá ṣàmìsì kò lè ṣiṣẹ́ ẹ tọ́lọ́wọ̀n bá ṣàmìsì tó bá lè ṣiṣẹ́ màmí ẹ̀yìn náà ẹ̀ rìn ẹ̀ rìn màmí ẹ̀ mú mi lọ síbi kan màmí ó ti sú mi. èmi ò mọbì kankan tí n bá tiẹ̀ dẹ̀ mọbì kan gan-an ọlọ́run gan náà ló yìí máa ṣe gbogbo bí tó bá wù kó korí bọ gbogbo bí tó ń sọ pé wọ́n mú yàn lọ wọ́n lọ wọ́n lọ yìí tọ́lọ́run bá ṣàmì sí kò lè ṣẹlẹ̀. sùúrù náà ló máa ṣe. mo ti gbọ́ yín ó dìgbà ah. tó bá gbé mi wá tó bá wá já mi sọ́dọ̀ yín. ṣe fẹ́ gbọ́ ọkọ mi ti ń fún mi látìtìrì ó dìgbà tó bá wá wà mí gúnlẹ̀ sọ́dọ̀ yín ṣebí mo ti ní sùúrù. ọlọ́run jẹ ọlọ́run ní já ní Debola, Débọ́lá. Mọ́mí ẹ kà sí ma. Fún mi. Ẹjọ́ máa ṣe mo bá àríkẹ́ ah, lè ma. around. ń Mommy round co. mọ́mí ma. Ah, oh. Ọwọ́ àmà. Kò sí What's up now? Wọ́n mi fún Oh, baby. Oh, Ọ̀rẹ́ mi olówó. Ah, Wọ́n mm, ìrìn ìjà rẹ̀. Mo mi tètè fẹ́ February, lọ́wọ́ ẹ̀. Báwo lọ̀rọ̀ wedding bu mi? Nítorí ẹ̀ náà ni mo ṣe wá o. Owó aṣọ ẹ̀ mo wá gbà lọ́wọ́ ẹ̀ o. Ah, owó aṣọ bíi ti bá wò ṣó lówó lọ́wọ́ tó lè yá mi ni. owó kò sówó kankan lọ́wọ́ mi jàre. Ah. fún mi. kò sí mi lè parọ́ fún ẹ. ìwọ ò lówó. Ah, mi parọ́ fún ẹ. kí ló wá fẹ́ ṣe báyìí tó bí mi gan ṣe wà kò sówó lọ́wọ́ ah, mi a dẹ̀ gbọ́dọ̀ rà. a máa rà náà ni tó ti ní kò sówó lọ́wọ́ ẹ báyìí nǹkan ti ṣẹlẹ̀ ní máa wọ̀rẹ̀ máa bóyá ọ̀la ṣáàbọ̀ àbọ̀ ṣí màá ti rí àyẹ̀dá ó ah trust me now. ó dáa o style tí mo fẹ́ bẹ́ẹ̀ rán ah wo má wọrí má jẹ́ kí n fọ́. mi ò fẹ́ what i order versus what i get. Ah. so trust me ṣé mo ṣe ń bẹ́ẹ̀ ránṣọ ni trust eh. me now eh. ah ah hmm. kí ló fẹ́ anything jàre fún mi lẹ́nìtì. anything What á dé bí Oh, wá. Ah. Ah, ọ̀gá wa kitchen fún rẹ kó lọ gba nǹkan tó fẹ́ mu jẹ. ó ga fún ẹ o. wo ó ṣì ọ̀gbẹ́ni kí ló tún notice báyìí ń sìn kí ló tún notice. bá a ṣe máa máa bá ẹ sóyún yẹn tó kàn máa ṣe bí ṣé ọ̀rọ̀ bọ̀bọ̀ akínyìn ṣé kò bọ́dà ẹ̀ ni. àti báwo. ọmọ ṣé ojú tèmi fi ń rí náà kọ́lẹ̀ fi ń rí tẹ̀yìn ni. ọ̀gá wa ṣé àwa yá extra contactless máa lò ní ọ̀gá sọ̀rọ̀ jọ o rí bọ̀bọ̀ akínyìn ni bọ̀bọ̀ yóò lose form rí ó kò dàbí Ronaldo ni àwa ti dàbí Hazard guy ṣé iṣẹ́ ta jọ ń ṣe ìkọ́lá jọ ń ṣe ni ah, ó kàn ń gbóná ń gbóná tí bá dó sẹ́gbẹ̀ẹ́ òru ẹ̀ máa máa mú mi. bros ọpọlọ yóò níjọba. ó ṣe jàre ìwọ rízì pẹ̀lú. nínú ọdún mi ìṣirò lèmi náà ṣe ń wò. mo bá Dàmọ́lá sọ kó wà nǹkan ṣe sọ́ra rẹ̀ ló bá ní rárá o ló fà ìtẹ́ ọmọ kan ti fẹ́ sọ. bébì bébì kí ló ń ṣe ẹ náà mo ti sọ fún ẹ pé kó má lọ bẹ̀yẹn mọ́ sórí géèmù tá a wà yìí kò sẹ́nibọ̀dì tó ní jẹ breakfast ẹ. ọ̀gbẹ́ni gbàgbé breakfast jàre breakfast wo èwo ló ń pariwo ṣé lọ́ọ̀chì ló jẹ tèmi fẹ́ jẹ ni àbí dínà ọ̀gbẹ́ni breakfast kọjá jàre. calm down calm down gbogbo alájọ wà á nu géèmù yẹn náà nǹkan tí yóò máa jẹ kò kọjá wetin person go chop e no go pass am. that's the word man wetin person go chop no go pass am. ọbọ yìí kí ló ń ṣe ẹ náà ṣe fẹ́ máa wá gun sáré ni ah, why you call dey make the matter dey be like say you don dey beef this guy glory if you beef anybody glory baba you go rẹpẹtẹ you go draw back kí ló dé tó fi pọ́lọ́run ṣe create time. ìgbà lónígbà ń lò nǹkan tó máa ṣẹlẹ̀ ní one o'clock kò lè ever ṣẹlẹ̀ ní two o'clock. okay wasn't there a time that you were cashing out big time? dá mi of course there was a time ó dáa kí ló dé tán yẹn pè mí ní font kan tí mò ń hot. àlàyé àwa táwọn hot ń gbà yẹn á ti tutù náà á ti tutù ṣé o rí nǹkan tó dry ni. no beef your person wey dey progress so that you go fit progress you understand. ẹ̀rù ẹgbẹ́ tí mo máa bà mí báyẹn sí wa ọ̀gá ṣàlè jọ sùn yàrá kan lọ́pàá lọ́pàá pé gbọ̀ngàn tó ń rò sí gbogbo àwọn wa ma lọ ro orí tèmi calories ló máa pọ̀ o i dey tell you ma lọ ro i dey tell you kí ló ah, ṣe. nǹkan tí mo ṣe ní ká wá síbí pé kẹ́ má wá sílé torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ìfẹ́ ká sọ nílé ló ṣe mo ṣe ní kẹjẹ́ ká wá síbí ẹjọ́ màámi mo fẹ́ fi sùn yìí ṣe mọ̀ pé bí mo ṣe mú yín mi mú yín pé ẹ jẹ́ àbúrò màámi mo mú yín kí tó ṣe anything mo máa ń sọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ màámi ni mo fẹ́ fi sùn yìí mami ò ṣàbíamọ o wọn kì í ṣàbíamọ mo dẹ̀ ti lọ sọ́kò wọn lójú wọn ṣàbíamọ wọn kẹ̀ wọn ò fẹ́ mọ̀ gbogbo nǹkan tí wọ́n kẹ̀ bá ní tí bá dẹ́dọ̀ wọn báwo wà lọ́ọ́ kú ẹ báyìí kí lè wá ṣe sọ́dọ̀ ọmọ bíbí báyìí wọn ní omi yìí rèé o máa mú o wọn ni ò gbàwẹ̀ o ó já lọ síbì kan o wọn ò bá mi sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ó dẹ̀ ń wò mí ràn wọ́n wò mí látọjọ́ tẹ́sí sí mi lọ sílé ọkọ ẹ́ àti mi tó bá yẹ jẹ́ pé ọ̀rọ̀ àríkẹ́ ni bí màá mi ṣe máa mu kókókókó lélẹ̀ kí ló dé mo mọ̀ náà mo mọ̀ pé màá mi nífẹ̀ẹ́ àríkẹ́ jù mí lọ ṣùgbọ́n mi ò bínú mo ò dẹ̀ gbé sójú rí kí ló dé ṣé ọkọ ló bí mi ni àwọn ló bí mi náà náà kò sí nǹkan tí mo ṣe fún àríkẹ́ tí àríkẹ́ bá ní no no yẹn ni màá mi máa tẹ̀lé àǹtí mi àǹtí mi ẹ mọ̀ wípé mo kì í ṣọmọ tí ó máa ń rú dàbí nǹkan kan ẹ mọ̀ kémi kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó yẹ kí n sọ fún tó yẹ kí n pè yín ni wípé mo ti mo ti mo ti lọ bá wọn mo dẹ̀ ti bínú sí wọn tó mo mọ̀ wípé wọ́n á ti pè yín àbí nǹkan lèmi fúnra mi ṣe ní bóyá wọ́n pè yín àbí wọ́n pè yín kí n kọ́kọ́ sọ ti tọ̀dọ̀ mi fún yín wọn kì í ṣe àbíamọ rárá. calm down eh? calm down sórí jẹ́ kí n kọ́kọ́ gbìyẹn kúrò lọ́kàn yẹn náà pé mọ̀mísí ẹ̀ ò fẹ́ràn ẹ̀ ìyá ẹ̀ fẹ́ràn ẹ̀ o má lọ máa join gang àwọn ìyá mi ò fẹ́ràn mi ìyá mi ò fẹ́ràn ìyá ẹ̀ fẹ́ràn ẹ̀ o kí n sọ nǹkan fún ẹ sórí ìgbà mi wà tó jẹ́ pé àwọn òbí tó bá nífẹ̀ẹ́ ọmọ kan wọ́n á fi hàn sí ẹlòmíì tó bá nífẹ̀ẹ́ kò ní fi hàn sí ibùkan tó jẹ́ láàrin àwọn ọ̀rẹ́ gan lásán àwọn ẹlòmíì máa ń nífẹ̀ẹ́ ara wọn jura wọn lọ àríkẹ́ bó dẹ̀ ṣe wà yẹn kò kí ń ṣe pé bóyá bí iyẹ ṣe fẹ́ràn ẹ̀ kọ́ ló ṣe fẹ́ràn àríkẹ́ lọ́ọ̀bù tí wọ́n máa ń ní sí ọmọ ó máa ń yàtọ̀ síra wọn ni ó máa ń ní level ó máa ń ní rate ó máa ń ní rate tán fi máa ń like ara wọn àwọn òbí dẹ̀ rèé àwọn máa ń jẹ́ kán mọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe tó èmi gangan tó máa ń ṣe fún wọn pé tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọ ẹ má jẹ́ kí ó máa jẹ́ kí àwọn ọmọ yín kẹ́ ẹ wá máa mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ nìkan jù kan lọ ó máa ń dá ẹ ní mítì sílẹ̀ bẹ́ẹ̀ rí mi tó ń rò lọ́kàn ẹ̀ yìí má máa rò pé yẹ ò fẹ́ràn ẹ o wọ́n nífẹ̀ẹ́ gan ṣé tí mo sọ ti yé ẹ mo dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé tí n bá bá wọn sọ̀rọ̀ ó máa ṣàtúnṣe. ìlú aṣeun. fún wa àtọmọdé ilé mi ẹ pẹ́ fún wa mo máa sọ fún ọ mo máa sọ fún gbogbo nǹkan tẹ́ mo sọ yìí gbogbo ẹ̀ ni mo máa ń bá sọ ọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi náà kò sí nǹkan tó ṣàjòjì ẹ̀ tó ṣe wáyé ìyá tèmi gan tí mo ṣe máa ń fọrùn ṣe fi gbogbo nǹkan fi bá wọn lò wọn ò máa show love sí mi tí wọ́n gan dẹ̀ mọ̀ fún rẹ̀ kò ṣe kò séyìí tó tó strange sí ẹ ń bẹ everything ló mọ bó ṣe ń lọ. bọ́mí fi hùwà sí wọn ìyẹn ò ní pé wọn love me now you know all this. àwọn ẹ̀gbọ́n àṣìbáǹtí mi sọ̀rọ̀ tí everything dey ma make sense ṣó ti yé fọkàn ẹ balẹ̀ màá bá àǹtí mi sọ̀rọ̀ màá bá wọn sọ̀rọ̀ ma ní má di pé yẹ ò nífẹ̀ẹ́ o ma lọ ma join gang pé ìyá mi ò nífẹ̀ẹ́ mi ìyá mi ò nífẹ̀ẹ́ mi o ṣó ti yé ọkọ mi kò ṣe jẹ thank you god bless you ọlọ́run ajẹ́ kẹ́ ẹ jọ kóra yín jẹ́ pẹ́ lágbára ọlọ́run. ta ló Hello. How are you there? Nice place. I don't know. Yomi kọ́ me mo wò yìí. Daddy. Yomi! Gbà sílẹ̀, ojú ah. rí. Ah. Ah, èrò lóyìnbó. <laughs> Good to see you. Put it dàgbà The mo ti rí irú. Ah, Yomi! Ó ga o, ọmọdé ọjọ́ ìwò. Thank God sir. You're welcome. If you <laughs> try out, I gan sa. Àdékàtúkọ̀ ah no ẹ gbìyànjú the last time i visited ilé títẹ́lẹ̀ yẹn ni mo wá. <laughs> you are right. báwo lè lóyìnbó. ah à ń gbìyànjú sa òtútù <laughs> òtútù yẹn pọ̀ bọ̀ aṣá àdúpẹ́ ayé mọ̀. ọpẹ́ ni mo lè wà. ẹ sórí ọ̀rọ̀ tiẹ̀ ó ti wa kọjá wípé kọ́lọ̀ ń jẹ́ kó kéré òkú délé ó ti kó délé báyìí kọ́lọ̀ ń ṣe lájẹmọ́nú ni wàá wá jẹ pẹ́pẹ́pẹ́ àwọn ọ̀rẹ́ náà tí ó ti lọ ọlọ́run á jẹ́ káwọn náà dọ̀hún láyọ̀ àwọn náà kéré oko délé ah, bí mo ṣe rí èyí àpò mi gbọ́dọ̀ eh! àwọn náà dá sí mi lára àti pàṣẹ. ẹ jẹ́ ọmọ ni o tó bá ah! ẹ jẹ́ ọmọ ni o bàbá o pẹ̀lẹ́ dadi ẹ ṣe gan ah! ẹ ṣe gan thanks for everything. sẹ́ni gbogbo ìgbà táwa kékeré bẹ́ẹ̀ ṣe máa ń di kẹ́rìnsà náà I really appreciate <laughs> mo sì rántí dẹ̀dẹ̀ díẹ̀. ìrọ̀ um, ṣe dáadáa eh. dáadáa ló pé eh, kò sí wa ṣe bó ń lo dé ìwọ náà ló yọ̀ mọ́ mi ló dé you know that's life àpò mílẹ̀ tó máa kú ẹ kò túbọ̀ wá pọ̀ nígbà. mi ló dára di. no mo kàn tiẹ̀ ní kí n ra bitter cola cross the road. o oh, oh, ẹ kú àgbàsà ẹ lè fi kíní yẹn lẹ o. Ah, mi ò lè fi sílẹ̀ náà mi ò tiẹ̀ wá jáde mọ́ ẹ ẹ jẹ́ ká wọlé. Ah, amẹ́ríkà náà ẹjọ́ tẹ́ bá yẹn fi sí dáàdì lápò ẹjọ́ ẹ rántí èmi náà ní ẹjọ́. ọgbọ́n yìí mi ò jáde mọ́. i'm not so any a hurry sir. kí ló come and go back to the gate today. amen sir amen. <laughs> Oh, americana Rachel, Rachel, why are you sounding like this? What you did was very wrong. You don't have to talk to your mother like that. Uh -uh. You know, after God, there are many God. honestly. ẹ kò ń blame mi gbogbo yín blame mi dé ṣe wípé o mọ mọ́mì. you don't have to disrespect her. she's not doing anything Mommy ò ṣe anything gbogbo yín kò ń blame mi ni. what you're doing to her now definitely when you have a daughter she's gonna do the same thing to you i mean it. mi ò mean láti ṣe bẹ́ẹ̀ fún wọn but mọ́mì ò káràmá ìsìnkì ọ̀rọ̀ mi now girl yes anytime tí n bá ti lọ sọ́dọ̀ wọn tí n bá ti complain fún wọn pé ah mọ́mì ọkọ mi ti ń ṣe báyìí ọkọ mi ti ń behave báyìí sí mi wọn máa sọ fún mi pé kí n lọ máa ní sùúrù the only thing tó máa ń sọ fún mi ni wípé kí n lọ máa ní sùúrù pé kí n lọ máa ní sùúrù Rachel ìgbà wo ni mo fẹ́ ní sùúrù dà when tell me. níbà yẹn ń kọ́. Ah, ah, abiyamọ ò kì í ṣe bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ lè pè mí lọ́jọ́ kan pé kí n wá gba omi o àbí kí n wá gbàgbó kan o tó máa jẹ́ kí n bímọ o bó tí wọn kì í lọ máa ní sùúrù ìgbà wo ni mo fẹ́ ṣe yẹn dà. kì í ṣe gbogbo òbí ló máa ń lọ sí ilé àfáà babalawo or the other way round. That does not mean you should talk to your mother like that. Ah, oh my God. Babes, babes, you cannot feel my pain. You don't know what I'm passing through. Ah, ọkọ mi, in fact, the way bí ba bá mi ṣe nínú I am tired. Whoa, whoa, whoa, whoa, I'll call you. We'll talk later, please. Ah, later, later. Imagine you should talk to your mother like that? Ah. ọjọ́ orí ọjọ́ orí ọjọ́ orí ọjọ́ orí ọjọ́ orí. ọjọ́ orí wọ́n máa yí kó lójú ọ̀nà náà mò ń kánjú. ṣó ya wèrè ni ṣó ní pé ọ̀nà ọ̀nà mi àti òpapọ̀ wọn ò lè gbọ́dọ̀ side now. ọ̀nà mi lélẹ́yìn lé blọ́ọ̀kì mi náà kí ni gbogbo eléyìí. wàá yà fún mi ni kò jẹ́ kí mi sáré kọjá. madam báwo lẹ ṣe ń wùwà báyìí náà báwo lẹ ṣe ń wùwà báyìí náà ṣé bẹ́ẹ̀ ni kò pàṣẹ bí ọ̀nà mi lélẹ́yìn náà jọba àwọn ṣe ń wà bá ń wà bẹ́ẹ̀ nítorí yóò pé àbí. exactly now i mean just look at this kimote. ẹwà dọ́mọ in the first place. orí ẹ̀ kò fi mí díwọ̀n àwọn tó tó nílé kò fi mí díwọ̀n wọn ó rí wípé ibi tó yẹ kó gbà kọ́lé yẹ kó gbà yìí. ṣé ẹni pọ́n lórí ìnáró ni ṣé mo mi tẹ́lẹ̀ orí ń bá mi sọ̀rọ̀ jí ló mi. ṣùgbọ́n náà mọ̀ mi tẹ́lẹ̀ ni kì í ṣe ẹjọ́ ẹ̀ tó bá ti gbé mọ́tò kékeré kan sí yídì ẹ̀ kì í ṣòro mọ̀ àti wọ́n àti mọ́tò ewu nìyà yìí tó koríko ọmọ kí ni wọ́n mi sí. wọ́n tẹ́ dára ọmọ kékeré yìí. ẹnu a. ṣé ọmọ mi sá. kó sí dànù kó kúrò. àkọ́dẹ̀ dùn mí fún ẹ ẹ nínú mi lé ìwọ gbé mọ́tò sí yìí dì ní tọ́lọ́ ọ̀kadà ọmọ yìí ni mo I mean I'm driving tí màá ṣe kí mo ti wà dọ́nà in the first place wọ́n gbé mọ́tò ìsìn dì ní if not tó ní bá mi sọ̀rọ̀ báyìí yes na ọ̀kan nípa ọ̀rọ̀ mọ́tò rí ni wàá náà yìí kí wọ́n gbé sílẹ̀ ọ̀rọ̀ waste time I have to be somewhere please just take your carton out of this place if not àti àti carton ni i will i will buy you and keep you somewhere kí ni rubbish here now just two minutes don't don't get me angry oh o mẹ́tí mo jẹ́ o mo sọ fún ẹ nìyẹn. oh ho ho ho ìwọ ló fi mí wé igi àtọ̀pẹ lọ́jọ́ yẹn tó kọ insult me so kí ló wá ń dá mi dúró fún. excuse me. Auntie, àǹtí ẹni sọ̀rọ̀ ẹjọ ẹ má ẹni sọ̀rọ̀ kò Sherry, that other day, I was in a very bad mood. She understand. Mo dem kánjú lọ síbì kan. Sherry, mi lè parọ́ fún yín, mo kì í ṣerú èèyàn báyìí. I'm really, really sorry. Ọjọ́ yẹn, I was not in a good mood at all. I was really like off. Ẹ má bínú, mo sorry gan-an. Ẹ má bínú rárá. No problem. Bọ̀ lọ́jọ́ mi, tó o bá sí ní good mood, at least you calm down. O ò mọ ẹni tó ń bá sọ̀rọ̀ náà. You calm down. You calm down. Anything tó bá ń ṣe ẹ́, you calm down kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára o eh? anything tó bá ti ń bọ́ dẹ̀ tó bá lè sọ fún anybody then you calm it down. understand. No, no problem. Ẹ ṣe gan. Ṣé ẹ ṣe ọ̀pẹ bínú? No, not at all. Ẹ jẹ́ má bínú rárá, mo ń ṣe eré ọba yẹn. Ah, no, no problem. So, kí lorúkọ ẹ? Akin lorúkọ mi. So, oh, nice meeting you. Àǹtí mi ẹ má bínú. Mo ti jẹ́ kó realize gbogbo reasoning ní ìpè wo normal. Kò sẹ́ni tó rí inú tí ò kí ń bí. Eh? Àǹtí mi ẹ má bínú, mo dẹ̀ yẹ kó realize pé gbogbo ohun tó ṣe yẹn ó ṣe mistake gan. Eh? Ìwọ náà kò kù gidi gan ni gidi gan ni tí ò ṣe kékeré kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ ṣe bẹ́ẹ̀ mi lè mi bí ẹ ó dẹ̀ di dandan kí wọ́n bí tiẹ̀ gbogbo nǹkan tí mò ń ṣàlàyé ojú bẹ́ẹ̀ lọ kó ní sùúrù kó ṣe sùúrù ìrọ́ṣẹ́ ló ti tọ́ sókè tó fojú gbà pínkínni kò sí nǹkan tí ò sọ tán kò yé mi bóyá àwọn ọ̀rẹ́ ẹ̀ ti mú jáde wọ́n ti jọ ń tojú bọ lékiri dúró ná ṣé wọ́n sọ fún ẹbí tẹ́ ẹ lọ wípé mi ni mò ń ṣe ẹ ni àbọ̀ sọ pàjẹ́ ni mí ni. ẹ kí ló dé tó wá ha ha ha mọ́ mi. ẹ ẹ má bínú àti mi. èmi náà ti bá sọ ìtọ́jú tó ọ̀rọ̀ ọ̀bẹ mo sọ fún yín mo kí mo bẹ́ẹ̀ sọ ẹ wọn náà bùkù mo dàbí ń pàwọ̀ ọ̀rẹ́ àkínbẹ́ sọ tọ̀rọ̀ ni wọ́n mi ìjọ torí olóyìn má bínú àti ẹjọ́ náà bá bẹ̀rẹ̀. ó ti tọ́nu mi o ó ti tọ́nu mi o gbọ́mọ mi ni ṣe mo fẹ́ máa bínú lọ títí mi kó ṣe sùúrù kó ṣe sùúrù pẹ̀lú iṣẹ́ ọkọ mi wọ́n ni máa kí o ṣe àgbà ṣe gan àwọn àbúrò a rí ẹ bá ẹ̀rọ náà dẹ̀ ní dàgbà yà agbára ọmọ. Alami, what's this? O ṣáà kàwé, kí ló jọ lójú ẹ? positive <laughs> pregnancy mi ò lóyún náà. exactly yeah actually mo fẹ́ kó mọ̀ pé complete man ni mí kò sí nǹkan kan tó ṣe mí alright i'm a complete man sórí lady to wa mi wálé lọ́jọ́ yẹn ó ti lóyún fún mi so mo fẹ́ kó congratulate mi pé mo ti ẹ̀ wá okay. No, no, no, no. Tite. No. No, baby, baby. <laughs> like eh, this. Oh, oh, oh. Tite, Tite, get up, get up. Ah, kò tí ì tó yẹn, Tite. Eh, kí ló ṣe? <laughs> No. Please, please, please. Please. Please, I can't live without you. No, I do without me? Why were okay? Eh, thank you. má sweat. Hmm? Help me nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ right mo kàn fẹ́ kó bá mi yọ̀ ni kó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí nǹkan kan tó ń ṣe mí. I know I have faith ah. but this is too much for me to bear. Má fi gbàgbọ́ mi dán mi wọ́n jù. No. No. No. no. Bàbá tó dẹ̀rín fún mi o. Kémi tó baby. Yes, darling. Jọ turn around. Ah, elegance, class, posh, panache. <laughs> <laughs> yes um, actually inú mi dùn láti inform ẹ wípé tenancy ẹ nílé yìí ó ti expire nítorí my able lawyer ó ti bá mi prepare quit notice fún ẹ <laughs> òun ló dẹ̀ máa replace ẹ nítorí àsìkò ti yá láti <laughs> nítorí kí ni nítorí gẹ́gẹ́ bó ṣe mọ̀ ó ti ní oyún fún mi. yes yes So, ọlọ́mọ ló lọ́kọ. exactly. Mm. <laughs> Ah, kí ni kí ló dé tó fi ń ṣojú bẹ́ẹ̀ yẹn àlọ́rọ̀ ẹ ti yé mi ó ti yé mi ó wò pé òkè kò tiẹ̀ tí ìbímọ a ti ń fún ẹ news àbí wọ́n ṣáà ní ìṣòro ìjọba kan tó máa ṣẹlẹ̀ àbímọ yìí àbí ọmọ yẹn láyọ̀ àtàlàfíà àdèmà pé ẹ kó wá bá wa yọ̀ tí ọlọ́run bá wa fẹ́ bá wa fọ́nkífáì gbogbo ẹ̀ ọlọ́run máa fún wa ní ìbejì á jẹ́ one boy one girl. <laughs> oh my god <laughs> one boy and one girl. Are you mad? Oh.

ọmọ láyé àgọ́ kó gbogbo ẹrù ẹ kó get out kó kó get lost nuisance empty barrel. ẹlẹ́dà o orí mi o gbé ìrànlọ́wọ́ dìde káyọ̀ máa. gbogbo àbíkọ́ dáhùn. dáhùn no wọn ò ṣe ilé ayé bẹ́ẹ̀ wait let me tell you one thing èmi ò kí ń yànyàn jẹ mi ò dẹ̀ fẹ́ kí èèyàn yàn mí jẹ lóòótọ́ lẹ mú ṣẹ́ wá èmi ni mo fẹ́ execute ẹ̀ so it's supposed to be fifty fifty yes no no no no no no no no no the level of connection tí wọ́n fi gbaṣẹ́ lèmi náà fẹ́ fi execute ẹ̀ ah, ẹ̀ so kò gbọ́dọ̀ a ní wọn ò ń ṣe bẹ́ẹ̀ ilé ayé ò lọ bẹ́ẹ̀ no no i repeat no and my no is no it's okay no it's okay a ní mi ò lè ṣe bẹ́ẹ̀ ah, it's okay all right good day ah palapala, pálapàla ò ní téèyàn bá múṣẹ́ wá connection to fi múṣẹ́ wá not náà fẹ́ execute it's supposed to be fifty fifty no shitting. sórí iṣu tó ta yìí aláti wú ká pín fún gbogbo àgbáyé ni káyé mọ̀ yìí pé iṣu ọmọ mi ti ta ó lè má jí náà. please stop it. nọ́ọ̀sì mo ti sáré láti ibi dógòlò èèyàn kan kan ni wàá dé lọ́sọ̀kan orí kankan wá palẹ̀ mọ́. ẹ̀rù ń ba ẹni lórí àbújá tó lóun lọ. àbí wálé ṣé ò trọ́ọ̀sì ìyàwó ẹ̀. àwọn ọmọ tó yẹ pé bọ́ ṣe wà yẹn wọ́n máa ń kọ́yàn ni tó bá bẹ̀rẹ̀ sí ní kọ́mi sí ẹ̀sìn tí mo bẹ̀rẹ̀ sí ní máa ṣìwà wù. wọ́n ní mi ìfẹ́ kéèyàn wá sílé mi mi lè jẹ́ kéèyàn wá dalé mi rú. kò sí nǹkan téèyàn ṣe láyé téèyàn kì í kéré. ó ti tún ṣẹlẹ̀ o. kí ló wí. ọ̀rọ̀ tó bá mi sọ òun kọ́ ló ń ṣe o ó ti yí ọ̀rọ̀ padà o. wọ́n láti wà wàlà. ìyàwó mi ṣe kí don't don't don't say that kò possible báwo lè máa òfò wá síbi òun sọ fún mi pé ìyàwó mi ti kú báwo ló ṣe máa kú ìyàwó mi ò lè kú she's too young. ìfaragbá mi. máa wo pólísì ìgbàlá rẹ. and i'm gonna surprise you seriously. ń tẹmọ náà máa ń tẹmọ kì í jẹ́ kẹ́ni bọ̀dé mo ní kọ́bọ̀ lọ́wọ́. jọ́ṣọ́ mọnú ẹ̀ ni because orí bí àwọn èèyàn ṣe ń gun mọ́tò lóríṣiríṣi òun náà fẹ́ fìlà mú un ló fa sákìlẹ̀ta. ẹni pé dáàdì ló fẹ́ ní lẹ́tà yìí. ṣé tẹ́lẹ̀ báyìí tí ì kù sí ni èèyàn sì máa tún múra sí náà ni. mo rẹ̀ wá rí fọ́rọ̀ kan ni wọ́n á lọ́wọ́ yín. kí lẹ ń jẹ yìí. àgbàdo mò ń jẹ. àgbàdo gbàdo gbàdo agbowó àgbàdo lọ́wọ́ yín. mo ta èso mo ta mo ti fẹ́ lówó lọ́yà àpò ti dárò ayé mi o. wọ́n ti sípa dangerous. ẹ kí ẹ bọ́ kọ́ ṣe pé ẹ kí n jà láti pé ẹ lọ́ọ́ gbà ẹ sì tó bẹ́ẹ̀ ẹnkọra yín èmi mọ gbogbo nǹkan tó máa ń ṣe tó máa ń ṣẹlẹ̀ sí èmi òun ká àǹtẹ̀ nǹkan tó mọ pé àjẹtí mọ́mí ẹ̀ jẹ́ òun ló ń tẹ̀lé káàkiri. òkun ah, tó kọjá kiri ní oúnjẹ nílá. How far will be? fine, I'm good. Ìfẹ́ mi, o ṣe àwọn kò mo nífẹ̀ẹ́. Ah, I don't have a choice than to believe that. O oh, ní believe tẹ́lẹ̀ nǹkan. What believe? Ìwọ ni bi ọkàn mi. Ah. Ìfẹ́ mi. I'm blushing. Eyín mẹ́nugún mi. Eyín fúnjowó mi. Kò dúdú sùpà. Ẹ́ àfúnni ló ń jẹ máa wò bẹ̀. Tú àlè! You know, sir, they always shoot for you now you know my chairman you never go down before oh, and you never go down I afunilóúnjẹ wọn rẹ bá me. Too early, number one as you dey go now, baba how you dey go na i dey with you na. kò sí wàhálà àti ti dé ni àwọn afọ ṣeré díẹ̀. so they go now. i never form my hand before now. kò I can't àwọn afọ baba make i deal with you na. that's it the dollar dọ́ni àwọn ti dọ́là gà bàbí tú àlè. ìwọ jáǹtì ìwọ jáǹtì Hi, girls. ṣe mọ̀ pé sharon ṣe nǹkan tó dùn mí ṣá. <laughs> má gbé yẹn o sharon ṣe nǹkan tó dùn ẹ first time o oh, complain the same thing ló tún ṣe fún ẹ second time o oh, complain owó yẹn sọ yẹn ṣe wọ́n sọ pé sharon ṣe yẹn sharon ṣe ah, ah. okay. pops ẹ oh, oh, eh, dami máa ń ṣe dáadáa tẹ fún wọn ní ẹ bẹ́ẹ̀ o yìí máa kó extra jẹ̀díjẹ̀dí sí àti eyes báwo lè máa ń sọ̀rọ̀ báyìí ó ṣe máa ní kí ó máa accommodate èèyàn ah, ah. well ṣé mo pọ́ nínú rẹ ni ọlọ́run ló kúkú ń gbà. ọlọ́run á gbà ṣùgbọ́n tó bá gba gbogbo rẹ̀ ayé ẹ̀ tán ara ẹ̀ máa balẹ̀ ṣùgbọ́n wọn là ń gbàdúrà pé kọ́lọ́n kò ṣàánú wa tó bá ti gbà tán mi lọ́wọ́ wà á mú. hey guys yeah. emi uh, sister mi this is um, sister Debola mm. yeah, it's my big sister. Um, Big serious. ẹ eh, ẹ eh, ọ̀rẹ́. ìwọ kan ti yóò bẹ kúrò jàre. ó ti sí sista báyìí. I'm Fons, big Fons only. <laughs> yeah, and this is Biodun. My name is Biodun. <laughs> My guy, my G. Nice to meet you. Ah, ọmọ. eh? ọ̀rẹ́ àwa náà máa jẹ sisters big eh. sisters Ọlọ́run sister tèmi lele oní big sister normal sister rẹ oní the big sister. <laughs> no this is my big sister i'm very serious. wàá ṣẹ́kọ̀ fún ẹ̀gbìn láta dáadáa yìí. because tó bá ti jẹ̀gbín yìí èyí tó láta yẹn èmi náà máa jẹ̀gbín yẹn yéé. látàwọn àgbìnà ọjọ́ a máa sọ pé olówó fowó ra kú olówó fowó ra yọ̀ làwa ń sìn ó ti yẹ. virgin àǹtí mi mo ah, àwọn eléyìí náà àwọn eléyìí máa tún ọ àwọn máa tún ọ. bọ́bọ́ you need big sister. ah rẹ̀ rẹ̀ àmọ́ ní big sister tó yẹ pé ó máa wọ long short gown tó máa you know, to my fresh, right? You know, what only sexy, right? You know. <laughs> no, this is my big sister. I'm very serious. Uh, uh, uh. Nǹkan to ṣẹlẹ̀ sí ni pé Sharon ti downgrade wa. Àwọn náà dẹ̀ máa ṣe I'm a show, Sharon. Definitely. Ṣó ti yẹ? Calm down, okay? Ah. Máa ṣó Sharon. Yọ̀dùn mọ́lẹ̀ kò máa gbé mi jáde torí pé gbogbo ayé ni mo máa ń jẹ tí wàá ti wà pẹ̀lú ẹ. ọ̀rẹ́ <laughs> má sọ̀rọ̀ jù torí èlèmi gan ṣe wà pẹ̀lú ẹ Ọlọ́run jẹ́ kó pẹ́ fún mi. Ọlọ́run máa pa wá fún gbogbo yín. ẹ máa jọ wà dálẹ́ rẹ̀. Mm-hmm. ìfẹ́ mi ìfẹ́ mi lélẹ́yìí o ẹni bí ọkàn mi èyí ń fún jowó mi èyí mẹ́nu ogun. hello hi. baby mi ṣé wọ́n rà àwọn tó wà yìí anáwó bí ẹni tẹ̀wó ni wọ́n o àwọn ilé wọn pọ̀ gan má fọ ó ṣàrí ọtí lélẹ̀ ó ṣàmọ̀. àwa jayé náà ni ẹ má fọ a má jayé tó fi máa dọ̀la ni. Femi ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà wow let me be a gentle boy bóò Oh, yeah one for the road one for the one for the one for the one for the one for the yéé ọmọ ẹ ó ti bẹ eh, bẹẹ bá mi há ẹsẹ̀ bá mi tẹ sójú ẹ bá mi há ẹsẹ̀ ẹ sọ mi tó bá kí duro. dúró mi ò ń dédé dúró tẹ bá sọ mi kí duro. dúró. ó ti tó ó ti tó àyè kò drive o. ọ̀yà kò sófò ọ̀yà gbà fọ ara ẹ ṣe rẹ bí àwọn ọmọ àwọn ọmọ ayé à ní àìsàn bá mi fi àìsàn sí wọn bí àìsàn sí mo ti fún ẹ ládùúrà. tẹ nǹkan o oh, alright má pẹ́ gbà yẹn mò ń dúró. mi ò tí ì fọ play play roll. má bínú má bínú. alfa ah, ah. ṣé wàá pa. wàá pa ìdè náà. ibo ló wà láti jọ ẹ. Ah, mo ti kókó láti gbóyin járe. ibo ló wá kó lọ wèrè tó dábàá àdúgbò. ọgbà mo wà ń sin ọgbà. ọgbà ọ̀rẹ́ wà òkè ọgbà wà òkè. at least fresh air fresh new vicinity bẹ̀rẹ̀ ti sún mi jàre. ó ti sún àbí ó má dáa ẹ máa change level. exactly exactly it makes sense it makes sense. o ṣe jàre ìbàdí mi. alpha ó wà pa. ọmọ ẹ wà òkè. má wojú má wò má jù. ẹ lọ sí wàhálà. bàbá yìí dúró ó tẹ ìbéèrè pàdé ẹ. dúró náà gbóná bọ́bọ́ akínyẹn mo máa rí pẹ̀lú babe kan ṣẹ́ni tó ń fẹ́ sìn nìyẹn ẹ <laughs> eh, kò sóhun má wọrí ọ̀gbẹ́ni ìwọ máa yọrẹ ẹ lẹ́nu rọra máa lọ pẹ̀lú ṣẹwà kẹlọ ṣe kí ni kẹlọ bá rẹ yín lẹ́wà ó ti yí ẹ. ẹ dúró náà ìwọ tún ní cisco náà. ó ṣe cisco gbàgbé pa cisco ìwọ náà máa ń láìka mọ̀ jù máa lọ́wọ́ lọ́wọ́ lọ. <laughs> lọ ṣayé pẹ̀lú ṣẹwà ẹ máa wọ ọ̀rẹ́. ẹ wà òkè ọ̀rẹ́ náà. kúrò jẹ́ sáyé port tiẹ̀. port port tán na my turn minus one ló wà bàbá ti ti àwọn ó yá. ó ga o ẹ ṣáà lè bá àwọn skọ́ọ̀dù ìrìn kẹ má rẹ́rìn ṣá. o ní rẹ́rìn kẹ kò sí wàhálà orí ojú táwọn bá ti ń gbádùn a ti ń gbọ́ pé. ọmọ Fẹ́mi kìíní jẹ pọọsì nǹkan jà rẹ. ó náà ní ọlá yín náà mo ń jẹ o. bóyá wo rẹ wo jẹ pọọsì jẹ pọọsì. Ah. Ah, na ni hours oh, see wetin you wan play. whatever i wan play kò má tà kò má tà kò má tà ìtọ́jú ọ̀fẹ́ play ò má tà highest sport láwà ọmọ jẹun fún black jẹ òjòrò òjòrò. ó yá mo sọ pé eléyìí wọlé eléèlú ẹ eléèlú ẹ ó wọlé wèrè ní àwọn olówó lọ́wọ́ ó swami ò ṣe cashless policy wèrè ó tún wá atm kiri ayé ẹ ti bàjẹ́ eléèlú ẹ fowó sí bàbá yìí yé yé yé yé yé. ọjọ́ orí ọjọ́ orí ìjọ tì mí ọdẹ ni bàbá yìí nà. Ah! obìnrin nítorí obìnrin. Ah! bẹ́ẹ̀ ni. hello. ah aki what do at you àlejò ńlá come mm-hmm. how are you. ajoko ajoko ajoko. Táílé. Tamia, bó ṣe jẹ́ ló ṣe jẹ́ sí mi. Ta ni? Àríkẹ́! Má bínú, she's naughty, wo last born lè wà ní bóyá máa ń ṣe yẹn. Ah, ah. Níbo ló ti ń bọ̀? Um, ọ̀rẹ́ mi kan wà lára the beat mo fẹ́ wá kí láti jọ yìí, I just wanted to come around and say hi. So mo gbé a ilé kọjá wá lílé ọba kí n má kí ọba náà ilé àti débọlá yẹn yìí street náà dẹ ni ẹgbẹ sọ ààyè. so tọ́rẹ ò bá gbẹ̀bí ò ní wá sọ́dọ̀ mi akin ẹ <laughs> eh. you're not looking bad àwọn èèyàn ti dáràn gbòòrò. ah look at you give me five. kí ló máa jẹ kí ló máa mu. anything eatable drinkable i'm here mo mọ mo mọ favourite red label ló máa ń mu. owó náà ló ń pè mí ah, mi ní lè o but I promise him I promise him I will score mission this so I can. okay. Uh, but I'll will make sure to call you. all right. Mm -hmm. all right now. all right go take care. Yeah. all right. so I'll will talk to you later now. all right all right. òṣèré hmm. atamara ayọ̀ hmm. àríkẹ́ àríkẹ́ ìwà burúkú láàrín ah! ẹ̀wọ̀ ẹjọ́ torí ọlọ́run sísá mi ẹ rí pé ẹ ní tìjú ẹ ní tìjú torí tó bá rí pé ẹ ní tìjú ni gbogbo nǹkan tẹ̀ sí yìí ẹ̀ ní máa ṣe àwọn young young boys wípé àwa ló yẹ ká máa ṣe kí ni ká máa mú wọn ká máa mú wọn mọ́ra ẹ̀yin ẹ̀yin adìrin ẹ̀yin náà wàá ọ̀gẹ̀ ẹ̀mọ́dìrì ẹ̀ ń dẹ̀bi ti àyà ti ẹ̀ ní sí jù ṣé bọ̀bọ̀ yẹn ṣó tó mi lọ́jọ́ orí tó bá ti ẹ̀ máa jù mí lọ gan ni ó wá gbà rárá ó rí jára ó rí fi ló máa gba six months àwọn iṣẹ́ tó yẹ káwa máa jẹ òun lẹ́yìn fẹ́ máa jẹ lẹ́bí máa jẹ ẹ̀ nítìjú sísá mi ẹ wọ́n wọ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ṣé rí inú lẹ́yìn ó máa gbóná mọ́ yín ó dẹ̀ máa gbóná kí tẹnu mi sọ kò lè gbóná mọ́ mi ó máa dá gbóná mọ́ yín ni tó bá yá sìn kí òde máa ti sọ̀rọ̀ ni ẹ máa ní yẹn o pẹ́pẹ́ fún mi o ọmọ kan tí ò tó yín o ó ń bu yín o ó ń ṣe kíní kan èmi nìkan ni mo ní kẹ́ dálé mọ̀ṣú ẹ̀ ń tó dálé mọ̀ṣú ó dá sórí ara ẹ̀ ni torí gbogbo ọgbà tẹ́ ti mú ẹrù yín méjèèjì tẹ́sí méjèèjì kí sẹ́yìn sọ ẹrù yín máa pọ̀ gan sísá mi tẹ́sí gbogbo ẹrù yín kúrò nílé yìí láti ṣe kí ni ọmọ ṣe é láti ṣe sí i pé kẹ́ máa lọ kí lẹ tún wá ṣe kí lẹ wá ṣe kí ló dé irú fine yẹn irú fine yẹn mi mi mi mi wọn kí ẹyin náà mi mi mi ẹ dá ìyá àbò. I know I have faith. ṣe ṣe fẹ́ wo fíìmù. But this is too much. Tó nílé ìyẹn èèyàn lè lọ fẹ́ èèyàn For me to bear. Bàbá nuisance ni girl yìí. Ah ah ẹ tún ti ń ké ṣé mo pa sunkún rojọ́ ilé ló máa ń tún wọ́n dẹ̀ sọ pàgbà máa ń gbà níwọ̀n nǹkan tí bá dẹ̀ ṣe ó yẹ kẹ́gbọ́n mi lè dáríjì kí ni mo ti sọ nǹkan tí mi sọ ò pọ̀ ju ewúro ọmọ kékeré yẹn àwọn kẹ́tẹ̀ẹ́ kára máa kó mọ́ra àwọn dúdú tẹ́ wọ́n rọ̀ lọ́dẹ̀ bíi ti àyà àti olè olójú kò. gbé ìrànlọ́wọ́ dìde káyọ̀ náà ṣẹlẹ̀ ọmọ wa èmi ò kí láì ṣeréṣeré bàbá yìí tó gòkè pò ń fẹ́ fò yìí ó ẹja ni àbí bàbá yìí rọra yé. Yeah! ọmọ see this <laughs> guy ọmọ correct. àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́. ó deserve it. bọ̀ ó sì ń bẹ náà ni. àbí ah, ti bá ọ. ìwọ náà ọmọ ẹja la wá àwọn àwọn ẹ̀jẹ̀ lè

wàá báwo lè ní bọ̀bọ̀ yìí o owó yẹn lọ́mọ big sister. Eh? Eh? big sister kọ́ lápàtó. i dey tell you lápàtó mi rí ní bọ̀bọ̀ yẹn lọ. kpk rẹ o. kò pọ̀ kẹ̀. Ah, ah. the sweeter this. wa ilé olùṣà ọmọ ilé pọ̀. wa wa babes lọ pé kó wá join wa yìí gan ìyá ẹ̀ any amount lọ pé kó wá join wa any amount. wà á lẹ o. òun kẹ ọmọ eléyìí eléyìí eléyìí arúgani olùga sẹ́yìn ní kó wá join wa báyìí àti báyìí ó bá nìyẹn ìyá ẹ̀ ó sọ ó ní price ẹ ọ̀la àti rapa. Ah, ah. mo sì ti ọ̀ya ó ah, pọ̀. báwo wá ṣé arúgá ni wọ́n látẹ̀yìn ni ó pọ̀ jù ọ lọ. lè ní a ti gbé nǹkan ńlá. wọ́n máa gbà ó ṣe mọ̀ pọ́lọ́dẹ orí lọ́rẹ́ ẹ̀. ọlọ́run jẹ́ ó gbà. ó máa gbà ní nígbà tó ṣe pé nǹkan fẹ́ ṣe. Ah, mo ti gbọ́. kí ló fẹ́ mu.

ó dẹ̀ ó ń pè wá àwa ó mà ti ń pè wá jẹ́ ká lọ jẹ́ ká lọ. kí lẹ̀ ń sọ yìí akin ọmọ akin ni òun jọ mí délẹ̀ ni ṣe rí ọmọ àjànàkú kan yàrá ọmọ tẹ ya bá bí ẹ̀yà ló gbọ́dọ̀ jọ èmi akin ò gbọ́dọ̀ má jọ mí nígbà ayé tèmi <laughs> ṣé mo máa ń sọ fún wọn náà ṣe rí ń gbà yẹn ẹ mọ tí àwọn èèyàn bá dúró sí ẹnu ọ̀nà dókítọ̀ tí wọ́n ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan next next bóbìnrin ṣe máa ń wá bèmí lé nìyẹn ah <laughs> mo léjú èṣù ah nípa ọ̀rọ̀ olóbìnrin dé ah so kò gbọ́dọ̀ má jọ mí ah no no no no no no no no no no tó bá jẹ́ lọ́rọ̀ olóbìnrin dé o ẹ eh. ah! <laughs> eh, tó bẹ́ẹ̀ o. ṣé nǹkan tẹ wá ń sọ ń sìn ni pé ó yẹ kí akínmọ́wọ́ yín kó máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ń ṣe ń gbà yẹn. oh yes ó ah, nìkan ni mo bí. Ah. but how come tó wá jẹ́ pé akin ló wá lọ fọ́ sisto. sisto kò yé dádì. sisto. kò lè yé yín new slang táwọn ọmọ ọ̀sìn tá à ń sọ nìyẹn. sisto ah, eh, eh, báwo lẹ ṣe wá fẹ́ fèmí náà sínú sisto level. akin ló ń fọ́ fún sisto. àbí àbí six in one. Kọ́má jẹ́ kọ́má torí kọ́má jẹ́ ẹni six but whatever it is a fèmí level Yes sir, ṣé ẹni sísítò yẹn kò kí ń ṣe gang bọ̀ tó bá yá o máa yẹ yín. Ọmọ rẹ so wọ sísítò ṣe sísítò. Àbí kábàdà ti dé wá sísítò. Ó yà wá ṣá àbí. Sísítò ẹ bá ṣe sísò fèmí náà. ah dadi ẹ jẹ́ káwa nìkan kan wà lórí sísò yẹn. kébì kẹ́hìn nìkan wà lórí ẹ kò sí wàhálà. akin tó wọ ní jókòó látàárọ̀ kí ló fẹ́ sọ. kí n tó sọ anything ẹ gbọ́dọ̀ ọkọ̀ gbàdúrà they have nice drinks here ẹ ọkọ̀ gbàdúrà ìkẹ́ mu kọ́ i'm sharing the good news i promise. mi ò mọ anything now ṣé bó ṣe bá mi sọ̀rọ̀ lánàá yẹn lórí fóònù like good news mm -hmm. i mm-hmm. can't wait just tell me should anything màá bẹ́ẹ̀ mule lé nìyí ó mọ̀ náà ó mọ̀ kébé kí n mọ̀ nǹkan báyìí nò ó ó mọ̀ náà Campari mo máa mu but before Campari mo fẹ́ gbọ́ good news. Okay. Um, <clears throat> although um, we do serve anybody and I want to tell you first. Okay. Yeah. Um, and then uh, we are supposed to drink to it, you know, cheers to the good news. Worry. I can't. Wait. Okay, okay, okay, fine, fine. Um, I just got a new house. Congratulations! Congratulations, my boy. Wow! Interiorly. Ah, am I like it? Sure! Very nice. Really? I didn't tell dad. I, didn't, I said I must tell you first. So? Báwo ló máa mú mi lọ Um, one of these days. Maybe this week. Mm. Okay. Even my friends want to go there. I want to go first. All right. Yeah, I see first. So no problem. You pray to it and everything. Understand? Any other news? Toro no po. Inú mi tún dùn fún yẹn no but let me hear the second one. <clears throat> Ó tún gba ko mu nǹkan. Oh <laughs> yeah. Okay, so um I don't know if you feel the same way, but for me sometimes I can't eat, more than jẹun, my, even my work, if I'm working, it comes to my head, more lè more lè running straight, like it just keeps coming, it keeps okay. coming, like. Okay. So, yes, at this point, I think I have the very strong feelings for you. Like, the love has grown so much, I can't keep it any longer. I feel love for you, like, I feel real love for you. Like, I can't, I can't even be myself. I, I, I sleep and I dream, and the way it comes to my head, I know it's just real. If I, if I try to fake it, it doesn't even work. It doesn't work for me. I'm serious. I'm talking to you. Haki, are you okay? I've drank a little, but I'm very much okay. Like, this this this this its me deep down like this love is real for my heart like i'm. love oh timothy kukona so what is wrong with you are you okay. sincerely i've been i've been drinking but not like that do you understand like sincerely i i can't hide this It is view like i i've never. come on shut it aki <laughs> ṣe wọn pẹ gbọn ẹni okay fine fine ìyá kan náà bàbá kan náà kan ló bí wa mo rí ẹ bí àbúrò mi akin mo rí pé o wà òkè ṣó mo yẹ ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀ ṣá. ọjọ́ orí ni just just a number this feeling is it is real age is just just just a barrier it is nothing love overpowers age ah. like i can feel this i i've never felt like this all my life i've not seen it in movies. it's okay it's okay. i'm i'm not lying i'm not lying. o ti no no no it's okay it's okay it's okay. But you, yé mi mo ti understand i can see i can see Okay, now i have to leave so this is your good news Okay. To bá ti ṣe tán just find your way home. ha oh yeah you are not okay Where's your car key okay ṣàjà lọ let's go. ọjọ́ orí tẹ̀rí yẹn nọ́mbà ló jẹ́ whatever the Lord has planned for you it will surely come to pass márùn ọjọ́ orí yẹn o ọjọ́ orí nọ́mbà lásán nọ́mbà lásán ọjọ́ orí ọjọ́ orí ọjọ́ orí. wọ́n ń fara pamọ́ fẹ́ni tó máa sin ni a ní mo ti lóyún. ọ̀rẹ́ ṣé wọ́n máa ń bèrè lọ́wọ́ adélébọ̀bí tó ti gbóyún wá ni hmm. but wait o bòbó yẹn kéré sí ẹ gan náà and last na bóyí ni bòbó yẹn. àtó ah, kéré àti eh. kò kéré eh, mo mà ti lóyún. Eh, ṣó ti wá sọ fún. pèkì sọ fún kí ni sọ fún pé mo lóyún mi mo kò ṣe máa sọ fún wá sọ fún náà ni at least wá tẹ ìsọfún kó gbọ́ response ẹ̀ yàn. wà á sọ fún ni o because òun mọ̀ bóyá bọ̀bọ̀ yìí ò tí ì mọ bó ṣe máa respond tí wọ́n lè láìkẹ̀ ah! sọ fún. ṣùgbọ́n tẹ́lẹ̀ mi lọ wo ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó. Um, Yomi? Yes, sir sórí nílẹ̀ ayé yìí òye làgbà máa ń wò ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè é fún kò dé ṣe lórí ọ̀rẹ́ Akin mi ò mọ nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kàn withdraw back to his shell kò ní bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ ó máa máa rìn kiri inú ilé mo dẹ̀ ti pè several times kí ni nǹkan tó jẹ́ problem ẹ̀ discuss with me I am your father èmi gan tí mo jẹ́ bàbá ẹ̀ mi ò fi nǹkan kan pamọ́ fún ẹ gbogbo ọ̀rẹ́ mi ló mọ̀ kò sí nǹkan kan tí mo fi ń pamọ́ fún yọ̀mí so kí ló dé tó ń fi nǹkan pamọ́ fún mi tó bá jẹ́ mi ni problem ẹ̀ kó jẹ́ kí n mọ̀ tó bá bẹ̀ jóun náà ni problem ara ẹ̀ kó tébùlẹ̀ ká resolve ẹ̀ once and the problem shared is half solved but tó bá ti share eléyìí is fully solved bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ mi ṣó lókè mí ni so kí ló dé tí o lè bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní kí Sobia tó dìbò olúgànbẹ̀là kẹsẹ̀ that is why I sent for you bá mi bá sọ̀rọ̀ bá mi bá sọ̀rọ̀ níbi tó bá ti ń gbọ́ ohun tó bá ṣẹlẹ̀ kó jẹ́ ká mọ̀ so that a lè mọ ohun tá a máa ṣe thank you. ẹ ṣe náà sá it's okay. ẹ má wọrí ẹ má gbọ́ result gidi láìpẹ́ sá. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ wetin dey do you now bá mi fóònù kí ló ń ṣẹlẹ̀ kò ń ṣe àwọn nìkan ni wọ́n notice now àwa gan ti àti mọ̀ ti pẹ́ eh? these days you hardly attend to your calls even whatsapp chat oh, kì í down aside from the other day tí mo wá láti ìgbà yẹn sìn o kàn ṣàn ask strength sí everybody ni wetin dey sup now wo bọ̀bọ̀ ṣé torí pé pman ẹ ọ́n look healthy lójú ẹ o rò pé bóyá egun wà ń bẹ because of the exercises and the rest wọ́n máa ń ṣe he's an old man this pop man ó ti gbó tó o bá dẹ̀ ṣí anything bóyá o bá jẹ́ kí wọ́n ní hypertension àbí bp bá lọ rise it's on you the whole neighborhood they are watching wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ because ìwọ ni favourite bàbá yìí ìwọ ni bàbá yìí like jù kí wàá ló fòṣì fún ẹ nǹkan tó máa ń ṣẹlẹ̀ báwa fó tó o bá tẹ̀lé sọ fáwọn sọ fáwọn àmọ́ àmọ́ bá ṣe máa àmọ́ nǹkan tá a máa ṣe sí i mean kò make sense gbogbo bó ṣe ń ṣe yìí now i mean the whole situation doesn't even appear clear to me kí ló ń bá káà àwa táwa lóǹgàn à ń pelé à ń bá àwọn parents wa sọ̀rọ̀ i mean ọ̀rọ̀ ń tóbi títí títí ká fọ̀bẹ bú náà bẹ́ẹ̀ me phone now, bro you no go understand. ẹ kí ni mi ò lè understand. i go see you bro. guy aki wo má worry i know the angle you are trying to come out from Why they blame me náà ń bẹ̀ mo fẹ́ charge though. o. ní kó kó gbogbo owó yẹn ìwọ gbà á ẹ gbà kó lọ kó sí báǹkì sẹ́ èmi náà máa tó bá ẹ̀ ń ṣọ́ọ̀bù má wọ̀rí mi ò ní kó lọ́ọ́ rà ò lè mọ nǹkan tí mo fẹ́ èmi náà máa tó bá ẹ̀ ń ṣọ́ọ̀bù á ò ń gbọ́rọ̀ bọ̀rọ̀ o ẹ kò sí pọ́b a ní kókó lọ ìwọ ṣáà sọ sínú àkáǹtì mi sẹ́ ẹ ìwọ lọ ṣe sínú àkáǹtì mi ṣe. Demola. kí ló ṣẹlẹ̀. I need to see you Demola. Ah. Can, can someone in this neighborhood help me, please? Call Debola outside. I, I need to talk to Debola, please. Debola, I love you. You've not been picking my calls. You're not replying my text. Debola. Oh, God. Debola! Debola! Kill us, kill us, kill us. Kí ló ṣe? That's mommy. Because Debola, I'm very... Who are you? Mommy, I can't live without her. I can't think without her. I, I can't survive without her. Mommy. Auntie! I can't breathe. Mommy, I'm, I'm dying. I, I could not even think straight. You can't do what? Mommy, I love her. You love? Yes. Ha! Yes. Mommy, she bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ṣe lé mi jọ? Ṣe bẹ́ẹ̀ ni ṣe mo sọ She's she's my love, she's my life. I can't I can't No. No. Hey! Debola, I can't think. Debola, I can't think. Hey! Debola, I cannot think. Mommy! let me give you an advice. Why not just go home, shower, drink, and sleep? Ha! Arike. Ebola. Ebola, I can't, I can't think. I can go. Ebola, I can't survive. I can go! Ebola. I can get out! Majority Ebola, I... No balance. Whatever the Lord has planned for you, it will surely come to pass márùn ọjọ́ orí ẹ̀ ọjọ́ orí ẹ̀ nọ́mbà lásán nọ́mbà. kí ni mí nìkan tó ṣe ń lè wá yẹn why are you embarrassing me not only me my family wọn gbogbo àwọn oníwèwùrà bó ṣe ń wù ẹ why are you like this what's wrong with you. Debola, this is this is this is not a drama. I'm not performing the drama. Debola, I can't even think. I can't get my head straight. Like I, I they were like love you this thing is I'm, I I could not do anything mi only, lè I was I was. just stop it stop it stop this this this nonsense this rubbish Don't ń sọ just stop it and again please please ṣorí nǹkan tí to ti fẹ́ sọ fún ẹ ó very important Eh? o ti damage life me. yes o ti damage life me, and I have this bad news for us. kí ló Akin. Yes. Bá Soro. I'm pregnant. Come again. You heard me right. Olóyún for me. Yes! Yes! Yes! Ah! Ọlọ́run ò ṣe. O ti lóyún. Oh damn it, I'm gonna be papa. Oh. Debola, Ọlọ́run dá wa papọ̀, I told you. Ìwà ti ta ni. Debola, Ọlọ́run ló kọ̀ wá pọ̀, mo sọ fún ẹ, mo sọ fún ẹ. Jibola, ah, Ọlọ́run ò ah, finally, I'm gonna be a papa. Oh, Are you happy? I'm gonna be a papa. This calls for celebration. She she she. But I wọ ọkì? Àpò náà bá Oh, daddy only with that láti I'm serious, we celebrating this. I'm gonna be a papa. This Thank you, Lord. I'm insane. I'm insane. Shuri, ilé ilé ọgbọ́n ilé ẹ̀kọ́ ni tí wọ́n bá ṣe ń sùn tó bá ń jí lójoojúmọ́ ló máa kọ́gbọ́n sí fẹ́ni tó fẹ́ gbọ́n. Hmm. ṣó dẹ̀ rí ọ̀rọ̀ fẹ́ hmm. ìfẹ́ lágbára gan kò sí nǹkan tí ìfẹ́ ò lè sọyàn dá ìfẹ́ á máa ṣàgbàdọ́mọdé. So ìfẹ́ máa ń sọmọdé dàgbàlagbà ṣóore nípa désì àfẹ́sọ́nà mo ti rò dáadáa let me tell you this because level tẹ wà nísìn ó ti di abara méjì hmm? bẹ̀tẹ̀ mi ní question kan láti bí ẹ ìjọ orílẹ̀ nífẹ̀ẹ́ àbí erémọdé lẹ́kọ̀ọ́ ń ṣe ló di ohun tó dà ẹ́. Daddy, I really love her so much like I, I feel everything for her. o ti rò délẹ̀. Indeed, uh, I love her so much. àníwọ́ náà dẹ̀ wo owó ṣakun tọmọ yẹn pé òun náà ò nífẹ̀ẹ́. Ben Daddy, she she doesn't joke with me she loves me so much. kì í ṣe pé bóyá ó kàn wá try ẹ ó ṣeré wa. Mm. She really has true feelings for me that I. tó bá jẹ́ bẹ́ẹ̀ mo fi gbogbo ara sí mo fọwọ́ sí mo fi everything sí. thank you so much daddy. bet má jẹ́ kí inú ẹ bàjẹ́ ní ọjọ́ kan ṣoṣo gbogbo nǹkan tó máa máa mú inú ẹ dùn ó ní kó máa ṣe o. ìfẹ́ lágbára ṣé o mọ̀ mo ti sọ́bẹ̀ tẹ́lẹ̀ so má jẹ́ kó regret wípé òun mẹ́ẹ̀ ilé ayé yìí <laughs> You can't predict tomorrow. So, it is better you make good of today. Hmm? Yes, and don't listen to whatever anybody might be saying around you. Oh, hmm. eh, or whatever. No! Age is just a number. It is the love that matters. okay, Daddy, I was, I, I was scared. Oh yeah, surely ìgbésẹ̀ tó gbé. Ìgbésẹ̀ tó yẹ kó bà ọmọdé lẹ́rù ni. Nítorí pé tọmọdé bá débi ẹ̀rù, ẹ̀rù á bà See, you understand? What, what you've dabbled into is not so common in our clime. Tó bá jẹ́ pé ìlú òkèrè lọ́hùn ni. <laughs> Bóun ẹ̀ o lè fẹ́ ya uh, eighty years. Dúnà talk to me ṣé bí mo ṣe wà yìí ní ìlú wa ń bí n bá rí ọmọ fifteen years old tí n bá To tó bímọ fún mi ṣáwọn èèyàn sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ bẹ̀tẹ̀ máa tó ti bọ́ sí èdè kejì so ìwọ máa wo bẹ́ẹ̀. my son follow your mind. thank you very much dad. Yeah. i'm so happy for the support and the encouragement because ẹ̀rọ ti bà mí rò pé. wait ṣé o gbọ́ pé grandson ni mo sọ. yes daddy. yeah mo wà so expectant mo ń fẹ́ grandson mi very very soon nítorí pé kíni akọlù kìdán bí. fún mi um, nǹkan tí mo ṣe pè é wá síbí mi ìfẹ́ kémi àti ẹ sọ̀rọ̀ nílé nítorí mọ́mí àti Àríkẹ́ mo fẹ́ kó bá ń bá Àríkẹ́ sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ bọ́ mi láìkí bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ti ṣojú wọn náà nígbà míì bó ṣe bá mi sọ̀rọ̀ mo dẹ̀ pé wà á ti ẹlẹ́jọ́ close jù mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ ṣe jọ máa ń sọ̀rọ̀ ó máa ń gbọ́rọ̀ ọ̀sẹ̀ lẹ́nu mo máa ń rí bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ nígbà míì máa wà nulẹ̀ tí mo ṣe fíù pé kì í sọ fún ẹ inú mi ò kì í dùn á máa bá mi sọ̀rọ̀ bíi pé a kì í ṣọmọ ìyá ọmọ bàbá tí wọ́n torí ọlọ́run tí wọ́n torí ọlọ́run nǹkan tó bá lè bàbá sọ ṣáàbà bá mi sọ ṣé bí o ṣe máa embarrass mi lójú ẹ̀ ṣó láìkẹ́. ṣeré àǹtí mi lè sọ pé ọ̀rọ̀ àríkẹ́ ó suwà ah. ó kàn nice ó dẹ̀ wà lovely ni that's just it. ṣáàjọ nǹkan tó bá lè bàbá sọ ṣáàbà sọ mi láìkẹ́ ó máa ń bà mí inú jẹ́ bó ṣe máa ń bà mí sọ̀rọ̀ wáyé pé lójú everybody ni. Eh? ó dẹ̀ mọ̀ pé mi lápọn torí ẹ̀ sometimes tí ò bá ní ìdòwò máa fún lówó ìgbà míì tí bá jáde má bá ra nǹkan wá bóyá inú àti ẹ̀ lè dùn still náà àríkẹ́ ò ní appreciate ẹ̀ jọ torí ọkọ mi jọ torí ọlọ́run. ẹ ní bínú sí náà ni. Ah, mi ò bínú o àtọ. Mm. are you there? I'm fine, sir. Well, I want to sit down. Sit down. Yeah. Um, Daddy, Debola Really? She's okay. Um, firstly, I want to welcome you to our house. Ilé aláyọ̀ lo dé yìí. Eh, ayọ̀ tó dẹ̀ wà nílé wa kò ní dìbànújẹ́. Ìwọ náà bó ṣe ń bọ̀, ayọ̀ á tẹ̀lé ẹ wọlé, ayọ̀ á máa bẹ̀ You are welcome. You see, Shuri, um, Akin has told me a lot about you and I'm pẹ̀lú ẹ̀ náà ti so nítorí dé yìí máa fòyà máa jáyà hmm? sórí nǹkan tó ṣe kókó tí mo fẹ́ kó jọba láàrin méjèèjì ò ní ìfẹ́ òtítọ́ tí ìfẹ́ òtítọ́ bá ti wà láàrin yín tí ìwọ tó jẹ́ obìnrin tó bá ti wò oh. ọ̀ọ́ Eh, age báyìí ni mo jẹ́ why must you talk to me like this to respect ọkọ ẹ ọkọ ẹ náà láti respect ẹ so ẹ fi ìfẹ́ hàn síra yín kí ìfẹ́ yín dẹ̀ jẹ́ ìfẹ́ òtítọ́ that is what matters age doesn't matter in marriage hmm? n tó ṣe kókó nìyẹn o and eh, muscle, ṣùgbọ́n eh, <laughs> mi ò ní fẹ́ nǹkan tó máa trouble mind ẹ̀ tí <laughs> ó máa disturb <laughs> ìyẹsẹ̀ so fọkàn balẹ̀. You can come in anytime, any day. This place is now your home. Feel free. Thank you, hmm? sir. Um, okay. Take good care of her. Hmm? We've done a lot of talking. Bí láyé ṣe gbà ni ẹ. Hmm? Èmi ò ń ṣe ẹni tó jẹ́ pé eh, bí wọ́n bá ṣe ń ṣe nǹkan kankan bọ́lọ́run bá ṣe ṣètò ẹ̀ lèmi ṣe máa ń gbà. Best of luck to you guys. Um, hey, enjoy your life. All right then. Yeah, Abdulrazak. Sir. O ṣe tí mo pè tó jẹ mi. Hmm, tí mo ṣe lè ránṣẹ́ pé kì í ṣe nǹkan tó Um, <clears throat> business trip kan ló wà níwájú mi and um, my business partners everybody àti pick date yẹn and I have to travel mo mọ̀ pé àwọn òyìnbó <laughs> wọn kì í pẹ́ di trust you tí èèyàn bá bá wọn dá nǹkan pọ̀ tó bẹ̀rẹ̀ sí ṣe báyìí meanwhile àbúrò ẹ̀ akin ní ọ̀dọ̀ àwọn àfẹ́sọ́nà ẹ̀ àwọn náà tún wá ránṣẹ́ ó wá bọ́ sásìkò tí mo fẹ́ travel pé ká yọjú sáwọn so mo wá fẹ́ kó lọ represent mi níbẹ̀. Mm bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe gbọ́mi sí omi ò tó pé bóyá wọ́n á fẹ́ra wọn wọn ò ní fẹ́ra wọn. ìyàwó ju ọkọ lọ dísàndà wọn ah, àwọn ànábì kan ti ṣe bẹ́ẹ̀ rí kódà ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ nánú àyíṣà di. àbí ah, àbí ah, so ìyẹn ni mo fẹ́ kí o bá mi lọ ṣe lọ́dọ̀ wọn torí mo mọ̀ pé <laughs> tó o bá débẹ̀ ibi tí mi rẹ dé gan. mo máa jẹ́ àjẹ́ bẹ́ẹ̀ lọ ibi gbogbo yẹn ó ṣe fún tẹ́lẹ̀ bọ̀dá mi ṣé ẹ náà lẹ wá nítorí ẹ bá dé sọ fún mi lórí fóònù. Ah, ah, irọ́ o iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe <laughs> ọba kò ń mẹ̀jẹ̀ you see gbogbo family ló fẹ́ lọ represent so ó yẹ kí n lè pé ẹjọ́ kò kí n ṣàlàyé fún ẹni. Mm, hmm? God bless you. kò báyà ẹ̀. kò eh, mi dé máa jẹ jù bẹ́ẹ̀ pé ewu yẹn wọ́n ṣe gbọ́n tó lè náà. rárá àti rárá kí yẹn náà náà wá. ó ní o. bó kí ló ń ṣe àwọn fámìlì ìyàwó tó wá ń ṣe bẹ́ẹ̀. àwọn ìrọ àwọn náà kàn wà very careful àwọn náà fẹ́ gbégbé sẹ́yìn pé kán lè wà careful ni kì í ṣe pé. so tó bá yẹ jẹ́ a máa. ẹ wàá sọ fún mi báwo ni iṣẹ́ and everything. you so much. ọpẹ́lọpẹ́ lára mi tó gbé mi tiẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ rojọ́ yẹn síta kí ni ká ti gbọ́ wípé ọmọ tó kéré sí mi ni mo wá lóyún fún èmi ọmọ bí mo yẹ fẹ́ sọ síta o ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ jọdá pé o gbé ọmọ tó wúwo o gbé kúrò lórí mi right now I am fine Ha! Kò má told you, age is just a number. Thank you. Thank you so much. I'm so happy for you because now you're pregnant. Omo mọ̀ mo máa ń Tin fún ẹ. Téèyàn bá ka ẹni tẹ̀, Ọlọ́run I'm so happy for you, Oremi. Seriously. You are the only friend, my only family. Ṣé pé tin n bá ti pè tó máa ń mi ní good advice. <laughs> Yeah, I know. So, ah, mo lo bi she ẹ mọ̀ pé Canada yìí bills bills bills bills bills ni huh. all right there I'll talk to you later okay don't stress yourself o oh. okay. all right no problem ọmọ mi àti ọkọ ẹ ń kọ́ all right ace má fọkàn ọmọ yẹn o má bàa mi nà o <laughs> all right. Of course, of course, I'm gonna call you now. I still have a lot of gist for you, girl. All right. I love you. Bye. Wow. This is a good news. Ah. ẹ̀yin náà la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ màmá wa nítorí pé ọlọ́run ọjà jókòó aburú tá a bá sọ pé irú eléyìí ò ṣẹlẹ̀ rí èrò la fi ń dábàrà wa àti wípé tá a bá ní ká fojú inú wò ọlọ́run ò jẹ́ ká jókòó ìbànújẹ́ ìjókòó wa náà ìjókòó ayọ̀ náà ni ọlọ́run níjà jókòó ìbànújẹ́ ẹ lóòótọ́ la mọ̀ wípé ọmọ yín obìnrin ó ju ọmọ tiwa lọ àmọ́ àrírú eléyìí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ṣé rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run ti fi ṣe àkàwé fún wa kọjá nígbà ayé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ìyàwó àkọ́kọ́ fẹ́ ànábìwá muhammad tó jẹ́ adijat kubura ó ní ọdún tó gbà lọ́wọ́ ànábì ìyàwó ta tó wá ń sọ yìí gan ọmọ ọ̀dọ̀ ni ànábì ń ṣe lọ́dọ̀ rẹ̀ kó tó di pé ó wò í pé ó wù òun láti fi ànábì ṣe adé orí ṣe ti rí i pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn kò yẹ ṣe máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti wípé a tún máa bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni wípé nǹkan tá à ń fẹ́ ọlọ́run ti bá wa ṣe fún wọn nítòótọ́ àwọn èèyàn lè máa fojú wèé pé báwo lọmọdé á ṣe fẹ́ àgbàlagbà yìí pé kò tọ̀nà àmọ́ àwa là ń wò ó bẹ́ẹ̀ nígbà tífẹ̀ẹ́ bá ti wà tán ti nífẹ̀ẹ́ ara wọn kò sí nǹkan méjì tó ju pé ká máa fi àdúrà ká máa fi ràn wọ́n lọ́wọ́ lọ àbí. Hmm. ìyá wa hmm? ẹ sọ̀rọ̀ ni. kí ni mo ti fẹ́ sọ kò sí nǹkan tí mo ti fẹ́ sọ. Ah! <laughs> ṣùgbọ́n yìí náà lè sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ẹ́ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà àríwé ilé ìrì àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni ló ti ń ṣẹlẹ̀ látàyè tipẹ́tipẹ́ téèyàn ò bá gba kádàrá àgbà kò dòrò kí la fẹ́ ṣe sóyún inú ẹ̀rá ẹ̀ sí nígbà tí ìṣèpá máa ní kó lọ yọ oyún ń gbọ́. Ah, àbí ẹ ti ní ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ a máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ náà ni wọ́n náà ń ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn pẹ́ àfi ti jẹ́ pé ọ̀rọ̀ ti rí bó ṣe lóun fẹ́ rí náà ká mú. àdúrà tẹ́ni ká fi ràn wọ́n lọ́yẹ̀ náà la máa fi ràn wọ́n lọ́wọ́. ẹ ṣe gan ẹ ṣe gan ìyá wa. ẹ ṣe dìde ẹ má jẹ ẹ dìde ẹ dìde tí yínú àdé lágbára Ọlọ́run ẹ ṣe ẹ kó àbáṣe ẹ̀sùn kí ni ká fi ṣe yín lálejò báyìí like that. And the way she dey roll that, she dey make me want to touch. Oya kó máa lo bẹ́ẹ̀, lo bẹ́ẹ̀. that shit on my shit, oh, I want customer. Now we got the money, now we spending, now we got it we spending, spending. Money in my mind, I know you tó sanga, now we spending nínú sanga, now we popping sanga. So many doors. now we spending, spending. Ó fẹ́ wọ́n fẹ́ ráyè, fẹ́ rákárí, ó fẹ́ wọ́n bùkárí, kí baby baba See your girlfriend say wanna feel me All the lady wanna wanna kill me, kill me shout shaka, found my hoobie In the mosque, in the church, And my love, I hoobie What's my mama? Every minute one shot, baby So I live, I want to me To my GJs Shout fọwọ́ ti rí Fẹ́ ló valist Serious caro Ó fẹ́ wọ́n Ferrari Ferrari Ó fẹ́ Bugatti Kí ló fa Buga oṣù? Kí ló fa Buga No form clarity If you say one your highness If you say one your bó ṣe wolúwa ló ń ṣọlá ẹnì kan kò lè bí nature, unquestionable God. You do your things the way you want. And it can't be God. You do your things the way you want. Ah, here. Ah. Who ah. dẹ̀ dáyà já mi. Ǹjẹ́ kó máa fi èrò yìí ṣe wàhálà? Iṣẹ́ ọkọ mi. Àwọn ọmọdé ṣe ọ̀pọ̀ ọmọ yìí ìbejì méjì ni I'm very sure ọkùnrin méjì ni. Obìnrin I want two boys why now Oh, you come ìkan your buy, báyìí your buy. I ọjọ́ want my blue lórí yẹn stand. akin tó bá ti jẹ́ ọkùnrin àti You come eh. máa joy. ẹ́ come máa joy. Me. so tó bá ti ń fa ẹyọkan ọkùnrin èmi náà máa fa ẹyọkan obìnrin no cheating no cheating okay fine fine we agree <laughs> thank you i'm so happy. i'm happy too yeah ìwọ ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ thank you so much thank you for the love and the care ò dojú tì mí ò jẹ́ káwọn èèyàn fi mí ṣẹ̀sín kó fi mí ṣẹlẹ́yà ibi tán ti fẹ́ fi mí ṣẹlẹ́yà gan ò jáde ò dúró tì mí as a man thank you so much. i'm actually very happy to to be part of you and you accept to be part of my life. thank you. it's very important to me thank you for being my better half my guardian. thank you. <laughs> thank you. Thank you ìwọ fẹ́ wẹ̀wù gbà fáwọn tá a ní. àgàrà ogún obìnrin ò ní dá o. àgbà bí àwọn obìnrin dẹbí mẹ́ẹ̀ẹ́dógún àrùn aṣojú fáláṣojú àrùn tó kọ fáláṣọ nǹkan bẹ́ẹ̀ láàrùn fún fáláṣọ fún. bí mo ṣe ń wòye àfàìmọ̀ kan má jẹ́ pé wọ́n gan ọ́ padà wọ́n sọ ogún ọ̀hún ìbà ó ìbà ìwé òtínúgbò pẹja lómi bẹ́ẹ̀ ni kèrè òkòdó mọ́yà alájùbà efinrin lásánlàsàn ni ọ iyọ̀ lèmi efinrin àti iyọ̀ sì bára wọn lọ́jà ìmẹ́dálẹ́ torí yóò pọ̀rọ̀ yóò kẹ́mi yóò kó pàgbọ̀ngbò yẹ yá ti bí ìbẹ̀rẹ̀ yìí orí ìrọ̀ kan sọ́gbà. kọ́kọ́rọ̀ dà mí hmm? kọ́kọ́rọ̀ dà mí ìwọ náà tiẹ̀ láwọn ọba ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀. mélòó nílùú ayédùn ọ̀nà táwọn èèyàn kúnlẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀ báyìí. kọ́mọ̀ lọ́mọ jẹ́ pé àbí. àbíkú ni mí. ẹni ojú iyọ̀ tí ò wọ́ná. wọ́ná bíi ti bò. oyè tí ò bá ti ní dáàfin ìyìn ní jẹ. nítorí ìdí mo fẹ́ pọ̀tínú fún ọ. ọ̀rọ̀ tí bàbá bá sọ ó ń labẹ́ ẹ ọ wà á lọ ni àṣẹ ìsìn jẹ́. ní tí bá pa àpá gbé ìbí ọ̀gá wáá. ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rọkọ̀ nílùú ọlọ́ọ̀lọ́gbọ̀n àwọn èèyàn àdúgbò wa gan kan bá mi ṣàjọyọ̀. nígbà tílẹ̀ wá mọ́ tí mo ní kèrè wo ọkọ̀ mi tí mo gbé e sí àfi lápẹ̀ bàbá ọkọ̀ mi tí mo gbé e sí mọ́ gbogbo ayé ń pè ní ọkọ̀ àgbàlẹ̀. gbogbo àwọn tó ń gbọ́kọ̀ rẹ̀ wọ́n bá gbé tí kú tí ìrántí dáró. o ò lè rí mi pa o ìdálà pẹ́ẹ́lú bí ipa wo.

ṣe rí i àti ọkọ rẹ̀ máa sun lónìí ọlọ́run. èmi lẹ kókò lẹ́kàdà wá bá. tẹ̀rọ́kọ̀ tẹ̀ wo ìmá kan lórúkọ ẹ̀ bọ́ṣà da ìlú. it's just a car. pàṣẹ òṣòǹda àjẹyó jẹ díẹ̀ kó máa bá tiẹ̀ lọ báwọn mọ́tò yìí ṣe rí nìyẹn. bá mi bá báwo ni mọ́tò tó yìnbọn ṣe ṣe máa máa pààyàn kí èmo dẹ̀ máa fọ́ ọkọ̀ kí ni ṣẹbi fọwọ́ ni kí ni. wọ́n ṣe fọwọ́ kan lákọ̀ọ́kọ́ kan tó jókòó ni wọ́n ti kú. iná olólù gbọdọ̀ kú náà. wo kò sọ́lá olúwa mọ́ ikú olúwa ló kù. ni ọkọ̀ bá di abàmì. ká ní pé ìṣẹ̀lẹ̀ yóò tójú mi sẹ̀. ìbánirọ̀ ni wọ́n pa. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ nílẹ̀ Yorùbá oògùn abẹ́nú oògùn bẹ́ẹ̀ o.